وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run alihamdulilayi adúpẹ́ fún ọlọ́run alihamdulilayi ọlọ́run ọba tí ó fún wa ní ìgbàláyè láti tún lè máa bẹ̀rẹ̀ tafsir wa níbi tí a bá dé lánàá abẹ́lọ́run nínú títóbi rẹ̀ <clears throat> kí ó má ṣàìkọ ìtú alukur'an àti ìtẹ́tí gbọ́ ẹnì kọ̀ọ̀kan wa ó kọ́ sínú iṣẹ́ ládàá wa ó má sì jẹ́ kí a pàdánù ẹ̀san rẹ̀. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أتركات الجولون fún àdẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n ń gbìyànjú sójú ọ̀nà ọlọ́run nílànà ti súnà àdẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wa sallam tó fi dé gbogbo àwọn olùkọ́ wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn tó ń bẹ láyé nù wọn ni àtàwọn tí ṣe láyé mọ́ táwọn òbí tí wọ́n bí wa àti gbogbo àwọn tó ń nípìnlẹ̀ pa dáadáa lórí ẹnì kọ̀ọ̀kan wa lọ́gàá ni lásáájú ni ní olùtọ́ni sọ́nà ni ọlọ́mọṣẹ́ bá ṣe dáadáa fún wa. àwọn abẹ́rẹ́ ọ̀nà títóbi rẹ̀ eléyìí tí àwọn náà tún gbọ́ yìí àtẹ̀yí táwọn yìí ọlọ́mọṣẹ́ nípàdé jọ òkú fún wa ọlọ́ àti tòbi ọlọ́run ṣe ní àwọn aṣàlàyé fún wa lánàá àwọn òfin ọlọ́run àlàyé nípa ìmọ̀ pèpè sójú ọ̀nà ọlọ́run pípa láṣẹ dáadáa àti ìmọ̀ ọ ìwà àbàjẹ́ ìtọ́lọ́wọ́n bá fi sàdáyàn rí àlùmọ̀ yìí tá a fi yàtọ̀ sí gbogbo àwọn àlùmọ̀ tó ṣáájú ọ̀kan nìyẹn nínú ẹ̀ nítorí pé n tó gbé ayé dúró n tó gbé ìfọ̀kànbalẹ̀ dúró n tó gbé àlàáfíà dúró ó náà ní kárí dáadáa kápẹ́ra wá sí ká sì rí bàjẹ́ kí gbogbo wọn pẹ̀lú pọ̀ pé bàjẹ́ mi n tó mú ayé dúró nìyẹn n tó lè mú àlàáfíà wá nìyẹn n tó lè wí ìdẹ̀kùn wá sáyé ibi tó wà nìyẹn nítorí pé ìpàṣẹ dáadáa àti àwọn afọwà alẹ́wọ̀nsálẹ̀ ìpàṣẹ dáadáa àti kíkọ ìwà àbàjẹ́ ọlọ́wọ́ bá fi ròyìn gbogbo àwọn ànábì ọlọ́run ó sì tún fi ròyìn gbogbo àwọn mùsùlùmí kullum bi hasabi kó wá yóò ṣe tiẹ̀ níwọ̀nba bọ́lọ̀wọ̀n bá bá ṣe fún lágbára tó àti bọ́lá wọn bá ṣe fún lágbára ma ọlọ́wọ́n bá ń sọ fún wa nínú alukur'an a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim ya ayyuhal ladhina amanu alaykum anfusakum. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا أيها الذين آمنوا عليكم أنفسكم عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo aláyé ọba tó ṣe kódò ẹ̀ ló bá ṣe ti ẹnìkan ní ó kẹ́ tó bá jọ òun ìyàwó kìámà ọlọ́run kó káwọn kúrò ẹni tí ó kẹ́ níjọ náà ọlọ́run ọba ní ayọ̀ lẹ́bí náà àmọ́nú ọlọ́run kò pẹ́yìn tẹ gbọ́lọ́run ọba gbọ́ alaykum anfusakum ọ̀rọ̀ ara yín dọ̀wọ́ ara yín alaykum anfusakum ẹmójútó làámẹ̀rí ẹ̀yin mùsùlùmí láàrin ara yín لا يضركم من ضل إذا اهتديتم ìṣìnà àwọn tó ti ṣìnà lẹ́yìn ìgbà tẹ ẹ bá ti wí fún wọn kò kórira bá yín ẹni tẹ ẹ wí fún nípa títẹ̀lé tọ́lọ́ tó lóun ò ní ṣe tọ́lọ́ ọlọ́run ò ní fìyẹn bí nígbà tẹ́yìn bá ti wí fún wa. lẹ́yìn tó rọ́kùn máa ń bọ̀rẹ̀ ìdáhùn tẹ̀lé ìtún. àwọn ọba ní àyè mọ̀nà àwọn tí ó mọ̀nà ìṣìnà àwọn ẹni ìṣìnà láyà lóró kọ̀ọ̀m ìyẹn ò lè kópa lára bá yín ìyẹn ò lè wá ní káwá kọ ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ míì kákọ́lẹ̀ fún yín ọlọ́mọ bá fi eléyìí ó fi tu ànábì nínú sallallahu alaihi wasallam ó fi tu àwọn sàhábà ó fi tu wọ́n nínú ó tún fi ṣe ìtùnú fún gbogbo ẹni bá ń pèpè sójú ọ̀nà ọlọ́run torí pé kì í ṣe gbogbo ẹni téèyàn ń pè náà ní ó gbà kì í ṣe gbogbo ẹni tó ní ó ṣe dáadáa oní ọmọ dáadáa ní dáadáa tí ó wàá ṣe ìṣe gbogbo ẹni tó bá ní kó kúrò níbi ìbàjẹ́ náà ni ó torí ẹ̀ fìbàjẹ́ lẹ̀ kódà ọmọ tá a bínú ọlọ́wọ́n bá ní tó bá wá rí bẹ́ẹ̀ wíwí ni tiwa gbígbà yẹn kò sí lọ́wọ́ wa ọkàn ẹ̀dá wa máa bàjẹ́ wípé ẹ wá wẹ tá ń dààmú lérí ẹ̀ kò sì ṣe tọ́lọ́ inú ẹ̀dá wa lè fẹ́ máa bàjẹ́ ọlọ́run bánújẹ́ lérí ẹ̀ òun tó ṣẹ̀ láàpọ̀ ìṣẹ̀lẹ̀ a nítorí pé kò gbà yẹn káwá kọ ẹ̀sẹ̀ lẹ̀ fún ọ ṣùgbọ́n láwọn fi kọ̀ǹdíṣàn kan sí yíra ẹ̀tẹ̀ àbẹ́yìí tún tẹ́yìn náà bá ti ṣe tó yẹ kẹ́ ṣe ìyẹn túmọ̀ pé tẹ́yìn náà ò bá sojú ṣe ní ẹ̀ẹ́dọ̀dọ̀ fara kó nínú ẹ̀ṣọ́ danabi wa muhammad sallallahu alaihi wa sallam danabi sọ fún wa wípé pàápàá jùlọ àyà yìí gan afọ abubakar radiyallahu anhu kọlọmọba kọba ayọdún sí wọn. wọn ní ayọ nas ariwo gbẹ̀yìn èèyàn antum taqra'una hadhihi al-aya ẹ máa ń ka àyà yìí fatad'unaha fi ghayri mawdi'iha ṣùgbọ́n túmọ̀ ní ilẹ̀ ń fún torí pé túmọ̀ dáhìn ń fún ni wípé ẹjọ́ ọba ti mọ̀nà kò mọ̀nà náà nù láyà dúró kò kó lera bá wa kì í ṣe túmọ̀ rẹ̀ nìyẹn nítorí pé nítorí wọn bá fi síbẹ̀ pé yíyá àtàdé ìtún tẹ́yìn bá ti mọ̀nà tẹ́yìn bá ti mọ̀nà yẹn o náà ní wípé ta ni ẹ ṣe tẹ́yìn bá ti ṣe kí ni nǹkan ta ni ẹ ṣe a ní ẹ kírun kẹsì gbìyàn síbi nǹkan kírun a ní kẹ gbàwẹ̀ kẹ pa àwọn èèyàn síbi kí wọ́n gbàwẹ̀ a ní kẹ má mú ti kẹ sọ fáwọn èèyàn náà pé kí wọ́n má mú ìtumọ̀ ìlà àtàdé ìtún nìyẹn níbẹ̀ bá ti mọ tó yẹ kẹ́yìn ó ṣe tẹ̀ ṣe tẹ̀ sì tún sọ fáwọn èèyàn àyùmọ̀ wàá ṣe tiwọn yẹn kò kópa báyìí ṣùgbọ́n tẹ̀yìn ò bá ṣe láfa wa Abubakar wọ́n wá kan ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wa sallam nípa anábì sọ wípé ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí àbọ́ọ̀lìm ẹni tó bá yọrọ kù sí tó ń yapa àṣẹ ọlọ́run tó ń ṣàkóso fẹ́mi ara rẹ̀ fọlẹ́mí àkùdú aláyàdé yìí tẹ́ ẹ wá kígbe mọ́ tẹ́ ẹ pín nípa ìbàjẹ́ tí ń ṣe yẹn. òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní awúṣáka ayíyá ụmụ ọmọlá òmìnir kan ọ̀bẹ mìíràn ọ̀rọ̀ nfọ́lọ́ ó fẹ́ yá tọ́lọ́wọ́n bá yóò wá fi gbogbo ilé padà afọ awúrákiri wa ka hadith yẹn wípé pẹ̀lú hadith nta gbọyọ nínú àyà yìí ni wípé nígbà tá a bá ti wa bó ti tó bó ṣe yẹ ẹni tí àìgbà rẹ̀ yẹn ọlọ́run kò ní fi bí wá tó bá wà ní sojúṣe wa yálà nínú ọmọ tá a bí ni yálà nínú ìyàwó tá a fẹ́ nígbà bá ti sojúṣe obìnrin yìí máa ń bẹ yóò sọ fọ́kọ ẹ̀ wípé ẹ má kírun bá a gbẹ́kọ̀ọ́ dàrí kí wọ́n wọ ọwọ́ náà ìrọ́ ní jẹ́ bẹ́ẹ̀ tọkọ bá ti sojúṣe tiẹ̀ lérí ẹ̀ tó pa á láṣẹ anabi nuhu alayhi salatu wa salam anabi lut alayhi salatu wa salam àwọn ìyàwó àwọn méjèèjì. كانتا تحت عبدين من عبادنا صالحين àwọn obìnrin méjèèjì yẹn wọ́n ń bẹ lábẹ́ àwọn ẹrúsìn ọlọ́run méjì tí wọ́n jẹ́ nire anabi nuru anabi lut anabi ọlọ́run ni wọ́n ṣùgbọ́n àwọn ìyàwó àwọn méjèèjì fàkánẹ́ta ahùnmọ́ wọ́n jàǹbá àwọn ọkọ wọn kì í ṣe kí wọ́n ṣe sìnà o torí pé kò sí nínú àdánwò tọ́lọ́hún fi ń ka àwọn ànábì ọlọ́hún àwọn ànábì ọlọ́hún ìyàwó wọn oríṣi sílá ṣùgbọ́n fàkà mẹ́ta àwùmọ́ ìdàmbá tí wọ́n ṣe fáwọn ọkọ wọn náà ni wípé wọn ò gba àwọn ọkọ wọn gbọ́ wọn ò nígbàgbọ́ nínú iṣẹ́ tí wọ́n mú lọ́wọ́ tí wọ́n bá sojú ayé lójú ọkọ wọn tó bá dẹ̀yìn wọ́n máa ṣe ìdàmbá ẹ má dá lóhùn ànábì wọlọ́ọ̀lọ́wọ́ ìrọ́ nípa jáde tí wọ́n ń ṣe nìyẹn fọlọ́mù oníyàwó máa àyẹ̀wò máa mìíràn ọlọ́run ṣẹ́yìn á ìjẹ́yàwó ànábì ọlọ́run yẹn kò rọ̀ wọ́n lọ́rọ̀ kankan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò torí ẹ̀ kó wa sọ pé àti wá gbọ́ ọlọ́run ọlọ́run wá lójú kò rọ̀ wọ́n kankan lọ́dọ̀ ọlọ́run ọkọ wọn àwọn ànábì Ọlọ́run wọ́n sì wà lẹ́jẹ̀ náà ìwọ. àyà yìí ó ní àfọ àwọn Sheikh Islam ní tẹ̀míyà ó ní wọ́n fi ṣe rọ́dù àwọn tí wọ́n sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá rí ànábì Ọlọ́run wọn bá rí onítọ̀hún ò ní wọná wọn láti sìn ò lálàáfíà Abu Jahl ọ̀rá nàbì yóò sì wọná àbútọ́lì ó rà nẹ́bì yóò wọná kì í wá ṣe pé nílá nẹ́bì ọ̀rọ̀ nìkan anẹ́bì inú ìyàwó rẹ̀ tó bímọ fún yóò wọná ṣùgbọ́n àwọn òní bí anẹ́bì inú rò wà látẹ́sí wa zero tó ń wí zero ọ̀kọ̀rọ̀ nítorí pé anẹ́bì inú sojú ṣe ẹ̀ ó wí fún òun ni o gbọ́ kódà ọmọ anẹ́bì inú rò gbàdúrà bàbá rẹ̀ ń sọ fún pé yá abúlé ìrẹ́ ọmọ mi ìka máàná ọkọ̀ ojú omi tọ́lọ̀ ń pa mí láṣẹ kí n kọ́ yìí tọ́lọ̀ mi ń kàn ìwọ ọmọ mi ìwọ náà wà wọnú ẹ̀ torí pé láìpẹ́ ẹ̀kún omi fọyàbọ́ọ̀n yóò ṣẹlẹ̀ kò sẹ́ni kankan tí ó dà ọmọ wa ń sọ fún bàbá rẹ̀ wípé ìrẹ́ bàbá sàáwí ìlànà ìjábàlì màá lọ farapamọ́ sórí àpáta tójú bá dé tómi bá dé kò ní dọ́dọ̀ mi bàbá wa ní la símẹ̀lì yẹn o tójú náà bá dé tómi náà bá dé kò sẹ́ni kankan tó lè la kò sí kankan tó lè la yẹn ọmọ yìí ò bọ́ sí bàbá rẹ̀ lẹ́nu anábì sọ nù tí wọ́n ń bẹ lọ pé ọmọ mi wà ní ọlọ́run ní kì í sọ ọmọ rẹ̀ kí ló dé anábì sọ́ọ́lì òun sojú ṣe ó pè ṣùgbọ́n ọmọ yìí ò gbà nígbà tí parun lé wa kan ẹ̀mí náà ló mọ̀ ọ̀rọ̀ kí ó jọ kan nínú àwọn tó jẹ́rìí tó bómi lọ tó sì rí ìdùnnú ọlọ́run ọlọ́run wá ní fi di ànábì snow bá ti lọ́gbọ́dá lè kíyàmá wípé kí ló dé tọmọ rẹ fi bómi lọ ọlọ́run níbi léèrè nítorí pé ànábì inú kò sojúṣe ẹ̀ léèrè ọmọ náà bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tá a bá gbéṣẹ́ lé lọ́wọ́ kó pa àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run kó pàṣẹ dáadáa kó sì kọ́ wọn àbàjẹ́ kí wá sí pé ó dàkẹ́ pọ́lọ́run ti sọ pé láyà dúró kó mọ́ dọ́ọ̀ ẹ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ò àmọ́ ṣètò ọlọ́run kò kàn àpá wa bákìrì wọ́n ní tùmọ̀ ara ẹ̀ kọ́ ni ẹ pé tùmọ̀ ara ẹ̀ pé ilé àtàdé tún nígbà tẹ bá ti ṣe ojúṣe ti yín láàyè dúrókùn mọ̀ndọ̀là ẹni tó bá wá sọnù ẹ̀ṣẹ̀ sísọnù rẹ̀ yẹn kò kàn yín ìjìyà sísọnù rẹ̀ yẹn ní bá pín bẹ́ẹ̀ ó jọmọ ni ó jẹyàwó ni ó jọbi ni ó jẹbi ni ó jára ni ó jára dúpọ̀ ni nígbà yẹn bá ti wí ti yín لا يضركم من ضل إذا طريتم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم الله لا يضركم من ضل إذا اهتديتم gbẹ̀yìn bá ti sojú ṣe yín ẹ̀ṣẹ̀ ẹni tí ó mọ̀nà kò sí lọ́rùn yín kéèyàn wá kárí lọ wọ́n ní kí ló dé òun sọkún nítorí pé àwọn èèyàn ṣe tọ́lọ́ ṣé wọ́n ti wí fún wọn bẹ́ẹ̀ ni òun ti wí àkòṣẹ́kún bẹ́ẹ̀ ìwọ sámadàkẹ́ máa wí kó wá ní ó gbẹ̀san tó bá ṣe ẹni tó ń bá ṣe tó tún wí fáwọn èèyàn yóò gbẹ̀san tiẹ̀ torí pé nínú tí ó kó yẹn yọ tí ó sì làyà ní akhir zaman lópin ayé aláwọ̀ bá sọ nínú alukur'ani imaamu shafi rahimahullah kọlọ ọba kọba ayọnu sí wọn wọn tọrọ wọn bọ ọba sọ súra kankan kalẹ̀ nínú alukur'an àyàfi súratul asiri nìkan ó ti tó torí pé gbogbo tí ó dé yìí ó sọ ilé ayé àti tọ̀hún ní ọwọ́ kẹyìn ayé ta bára wa wal asiri lọ́la wọn bá ti sọ mẹ́ wal asiri innal insana lafi khusr ọlọ́wọ́n bá ní mo kúra pẹ̀lú ọ̀lẹ́ ayé pẹ̀lú ìgbà tí ó súnmọ́ kómi ayé ó dànù ọlọ́mọba ni mo fi búra. innal insana lafi khusr. ọlọ́mọba ni gbogbo èèyàn pátápátá olówó nu wọn mẹ̀kúnnù nu wọn àáfàá nu wọn àtẹ̀jí ìṣàáfàá nu wọn ọmọdé nu wọn àgbà nu wọn ọkùnrin wọn obìnrin wọn làbí khusr. innal insana ni gbogbo ẹ̀dá pátá wọn máa bẹ nínú òfò ọlọ́mọṣà ìṣọwà ń bẹ̀ ọlọ́pàá wọn láwọn tí ò ní í sí mbẹ́ tí wọn ò ní farakọ́ àásà òfò náà àwọn tán bá ti láwọn ta fẹ́ wí lára nìkan ló mọ̀ yọ mbẹ́ ìlàlẹ́bìnà àmàlù. ìlàlẹ́bìnà àmàlù àmìlò sọ̀rọ̀ ha. àfàwọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ rí àwọn àfọlùmọ̀ tẹ̀síìl wọ́n ní lálẹ́bìnà àmàlù wọ́n nílẹ̀ ànàlì ìmọ̀ náà ìdánpè ní imán ojú olórí ìmà torí déèyàn ọmọ ẹ̀yìn ìgbàgbọ́ alẹ́ẹ̀lmù kọ́bílà amẹ́l anímà lérí pé Allahu ahad ọ̀kan ṣoṣo lọ́lọ́ àṣìgbà kọ́kan ṣoṣo ni tọ́ba tó dáa fi gbà bẹ́ẹ̀ á sọ pé a rí nínú Qur'an ọlọ́wọ́n bá sọ kọ́kan ṣoṣo ni ìmánì tó bá dúró lórí àyèmọ̀ kan òun ló máa ń bí àṣejù nínú ẹ̀sìn lẹ́gbẹ̀rẹ́ lómi lónìí ó lè fẹsẹ̀ rìn láti àkúrẹ́ ń bí kó wá rìn lọ sí ìbàdàn kánú ẹ̀rọ wọ́kọ̀ ní yóò à ànájú owó ọkọ̀ ẹsẹ̀ lówó fi máa rìn lọ tó ń bá tún kúrò ń bẹ̀ tó ń bá tún fẹ́ lé sàgámù ẹsẹ̀ lówó tún fi tó ń bá tún kúrò ń bẹ̀ kó ń fẹ́ lé wùtọ́nu ẹsẹ̀ lówó fi rìn lọ pẹ̀lú abilé yóò wà á máa kà sí ìmánì pé ìmánì ló débẹ̀ bẹ́ẹ̀ sì ni ìmánì yẹn ó dúró lórí àyèmọ̀ká lóbi jẹ́ pé lálẹ́bí náà mẹ́nu àyàbọ̀ wọn tẹ́gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí mẹ́ni wọn dúró lórí ìmà wọn àmì ló ń sọ ẹ̀ á tí wọ́n sì ń ṣiṣẹ́ rí àwọn àfọ àwọn afún méjèèjì yẹn wọ́n fún ní ìtumọ̀ méjì wọ́n lòun náà ni al-ilmu nafi'u wal-amalu salih àwọn tí ó là òun náà làwọn tí wọ́n nímọ̀ tó wúlò kí mọ̀ ó wúlò òun ló ṣe pàtàkì. àlẹ́ẹ̀lìmù náà fi bẹ́ẹ̀ náà fi gbogbo ayé nímà tí o bá ti wúlò kò ní túmọ̀ lọ́dọ̀ ọ̀tọ́ lọ kí mọ̀ ó wúlò òun lọ lọ́wọ́ bá àdúrà ń tọ́ lọ́dọ̀ bá nìyẹn lórí ọlọ́wọ́ bá aláwùmọ̀ àlímí ẹ̀yìnmọ́ náà fi hà bá fún mi nímọ̀ tí ó wúlò ìmọ̀ tí ó wúlò òun náà tó so lówó rẹ̀ ó lapa nínú ọ̀rọ̀ rẹ ó lapa nínú wà rẹ ó lapa nínú ìṣesí rẹ wọn ní kí ló fi jẹ́ lọ́rí ẹ̀ mọ̀ kó ní bímọ yìí ilmu nafi oníyẹn ilmu nafi ó náà nìmọ̀ tó ṣe wípé ó wúlò fáwọn tó ń bẹ láyìíká rẹ tí wọ́n dá àdúgbò lọ́dọ̀ ọlọ́pẹ́ lágbájá ń bẹ láàrin wa ìmọ̀ tó wúlò nìyẹn látara wípé ìmọ̀ rẹ wúlò fún ọ ó tún wúlò fáwọn tọ́lọ́wọ́ bá kò tí ilmu nafi ònìyẹ wàlẹ̀ amalu sọ́ọ̀lẹ̀ iṣẹ́ eré kí náà ń pè ní iṣẹ́ eré òun náà níṣẹ́ alẹ́ amalu lẹ́ni ìwà fíkùlìkìtà báwa súnà iṣẹ́ tó ṣe wípé kì í ṣiṣẹ́ bídíà iṣẹ́ tó kò ń ṣe ta ara kọ́ọ̀lẹ̀ fún nínú ọ̀rọ̀ tọ́lọ́ ara kọ́ọ̀lẹ̀ fún nínú súnà tànẹ́wà Muhammad sallallahu alaihi wasallam wàtàwà sọ́wọ́ bil haqqi wàtàwà sọ́wọ́ bil sabr ìtumọ̀ tàwáṣí bilhaki òun náà ni ìpèpè sójú ọ̀nà ọlọ gẹ́gẹ́ àwọn afáàrí ṣàlàyé ẹ̀ àdáwọ̀ tó yí lọ́lá ìmọ̀ pèpè sójú ọ̀nà ọlọ kápàṣẹ dáadáa kásìkò àbàjẹ́ kí ni ń jẹ́ dáadáa tá ń pàṣẹ òun náà ni gbogbo tọ́lọ̀ bá ti ló dánú kọ́hán tá a bá ti ń ṣe kásìmọ̀ pàwọn èèyàn síbẹ̀ gbogbo táwọn èèyàn bá ti ló dáa tá a bá ti ṣe náà ká máa pa àwọn èèyàn náà sí díẹ̀ bákan náà àwa lè wọnú alukur'an ká wọnú súnà ká má rí nǹkan kan bẹ́ẹ̀ ṣùgbọ́n láwùjọ wa gbogbo wa náà la mọ̀ pé tí n bá ṣe nǹkan báyìí dáadáa ni kò sì takòtò ọlọ́run kò takòtò ànábì irú nǹkan yẹn náà tá ti ṣe ká pa àwọn yẹn náà síbi ẹ̀ torí pé alimaharuf ní ti bí alimaharuf ó náà ní ti gbogbo wa mọ̀ pé nǹkan tó dáa ni nǹkan mẹ́wàá ń bẹ láwùjọ wa tó ṣe pé ní tó dáa ni àwòrán Quran ọlọ́kùn sọ àwòrán sunna anábì ò sọ nǹkan wò sí tako pilẹ̀ kankan nínú Quran kò tako pilẹ̀ kankan nínú sunna kágbà pọ́lọ́ náà ló dé àmọ́ ṣe torí wọ́n lọ ń pa ànábì láṣẹ nínú Quran pé wà múrú bí lọ rúfì ọlọ́dẹ́rẹ́ ànábì máa pa àwọn yẹn láṣẹ gbogbo tí jẹ́ rúfì ní tí jẹ́ rúfì ní ti gbogbo yìí náà mọ̀ pé nǹkan tó dáa lápèjúwe ẹni tí ń wa ọkọ̀ lọ tó wá dé ibìkan tí náà kan wá tàn iná tó tàn yẹn iná yẹn sọ pé kó dúró onígbà wa ń sọ pé iná tó ní kó o dúró ìsọlọ́ọ̀mù ló sọ ní àbánẹ́bí lóhùn níbo lọ́wọ́ ti sọ nínú Kùránì ànábì ti sọ ó bá tẹ ọkọ rẹ̀ ó bá kọjá ìgbà tí kọjá ọkọ mi bọ́ sí lẹ́nu ọkọ lọkọ mi jàmbá ẹ̀kọ́ dára ló dára torí pé náà tó ní ojú yẹn kó mọ́ba kópa lára bẹ́ẹ̀ lòmíì ni mọ́ wàá sọ pọ́lọ́ wọn ò sọ ọlọ́wọ́n ọba ti sọ àrẹ́bí ti sọ ọlọ́ni wa kúrò lè ọrọ̀ gbogbo tó ń jẹ́ dáadáa tí ó máa jẹ́ oore ọlọ́wọ́n ọba lè rà àrẹ́bí pa wọn láṣẹ bẹ́ẹ̀ bákan náà àrẹ́bí tó sọ pé láàdọ́rọ̀ wọn là jìrà àjẹgbé àìnímọ̀ ni ó fa tẹ́ni ẹ̀kú sọ pọ́lọ́ wọn sọ ọlọ́run ti sọ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan láwùjọ wa tá à ń gbé kalẹ̀ tí ń jẹ́ oore tí gbogbo wa náà sì mọ̀ pé ah, àfẹ̀gàn ló kù dáadáa nìkan yìí ọlọ́wọ́n bá pa wá láṣẹ nǹkan náà ká tó pa àwọn èèyàn láṣẹ lọ síbi nǹkan náà alimaarufu nìyẹn wà náà yóò ánìlímúkà ká sì máa kọ̀ wà bàjẹ́ ntí ń jẹ́ wà bàjẹ́ onítọ́lọ́ ń sọ sápáná nínú Kùránì pé bàjẹ́ ni tábẹ́bí náà sọ nínú súnà àwọn kan mìíràn á bẹ tábà wọnú Kùránì tábà wọnú súnà àlèmọ́rì ní ti sánpọ́nà ṣùgbọ́n láwùjọ wa tá a wà gbogbo aná mọ̀ wípé ẹni tó bá ṣe yí ìbàjẹ́ ni ká má ẹ̀sọ̀ wá gbòdì gbòdìgbà tá a bá tó rẹ̀yìn lókùnrin ìgbà tó bá ti jẹ́ pé bàjẹ́ ni nǹkan ọ̀hún gbogbo ọlọ́pọlọ pípé náà ló máa wípé nǹkan yóò dáa ká mọ̀ pọ́lọ́run mọ́ náà ti gbà pé nǹkan yẹn yóò dáa lọ́dọ̀ ọlọ́run nǹkan yẹn náà ò dáa ká jìnnà sí ká tún sọ fáwọn èèyàn náà kí wọ́n jìnnà sí wàtàwàsọ bìlẹ̀ hákì wàtàwàsọ bìlẹ̀ hákì torí pé tí ń jẹ́ àkù yẹn o náà ni ká sàsọtẹ́lẹ̀ òdodo fáwọn èèyàn òdodo náà ni ká pè àwọn èèyàn lọ síbi ọlọ́run torí pé tọ́lọ́run ní òdodo dhalika bi anna Allaha huwa al-haqq wa anna ma tad'una min dunihi huwa al-batil ọlọ́run ọba ní ìyẹn ni wípé ọlọ́run ọba lòdodo gbogbo tí jẹ́ òdodo tọ́lọ́run ni ọlọ́run ìyẹn ẹlẹ́ẹ̀kẹta nù tó lè là ẹ̀ níbi fìtínà òpin ayé wádà wa sọ ọ́ ọ̀wá síbẹ̀ yẹn ti fẹ́ pàṣẹ dáadáa tó fẹ́ kọ̀ wá bàjẹ́ èyí ó ṣe sùúrù bẹ́ẹ̀ o bá ti wá ní sùúrù ìdé èèyàn fogún ọdún kójọ ọjọ́ kan lè yóò bá yẹ ìdé èèyàn fa ìmọ̀ye ọdún kójọ bẹ́ẹ̀ o bá na sùúrù sí ọjọ́ kan yóò bá yẹ àwọn àgbàlagbà wọn lẹ́ni tí ń bá máa bínú ẹni tí inú rẹ̀ bá le ẹ má ṣe pè fún ní tó fẹ́ gbẹ̀rún ọdún kó jọ tó bá lu ẹgbẹ̀rún ọdún láyé níjọ́ kan náà ló gba owó ẹ̀yẹ ọlọ́run kó ṣàánú wa kó sọ wa níbi ìbínú òjì wáta wa sanwó bí sọ́bẹ̀ torí wípé sùúrù ó ní í ṣe pẹ̀lú dáwà nínú tó ṣòro darí láyé ọmọ nìyẹn ní ẹ máa wọ àwọn dábàá bọ́ọ̀ bá ń darí wọn wọ́n wàá fi màálù bó ṣe tó ó wàá wọ ọmọ fúlàní kékeré tó bá ti lè púpọ̀ parọ́ bá ti ní gbà wọn báyìí wọ́n ń lọ ṣùgbọ́n ọmọ ènìyàn ò rí bẹ́ẹ̀ nínú tó ṣòro darí jù ọmọ ènìyàn ni lọ́lọ́wọ́n bá fi kọ́kọ́ máa ń re àwọn ànábì ọlọ́run pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sùúrù pàtàwọ́ asanwó lè sọ́bẹ̀ ó wá tún bùkátà ọ̀pọ̀lọpọ̀ sùúrù torí pọ̀ ọmọ ènìyàn òní ṣètọ́nù gbogbo tó bá gbà láwa ní owó sùn bọ́lọ̀ bá ṣe fún wa lágbára ma láwa ní ntọ́lọ̀ ń fẹ́ rè ntọ́lọ̀ ń fẹ́ rè eléyìí ọlọ́run wọn bọ̀ ọ̀fẹ́ ntọ́lọ̀ wọn bá fẹ́ rè àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí àlẹ́yìnmú náfì àlẹ́hámàlú sọ́ọ̀lì àdáwà tó yí lọ́lá wà sọ́bùrù àlàdáwà nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ọlọ́run ọba kó sínú wàlàásírì suratul àásírì ó wá fi lílà ó fi oríire kẹyìn ayé ó fi síbẹ̀ ǹjẹ́ a mọ̀ bẹ́ẹ̀ ọlọ́kọ́ mọ́tà ìṣàánú gbogbo wa ibi táwa ń wá oríire sí ọ̀nà ni bàbá sì kó lé ayé jọ sí bàbá sì kọ̀rọ̀ lé ayé jọ sí bẹ̀lẹ̀ à ń wọ oríire sí ṣùgbọ́n bí táwọn bá foríire sí ó fi síbi ìmọ̀ tó wúlò ìmọ̀ ẹ̀sìn ó sì fi síbi ká ṣiṣẹ́ tọ́ntàmà ó sì fi síbi ká pèpè síbi ntàmà ó wá tún fi síbi káwá ní sùúrù torí pé àfáà tí o bá ní sùúrù kò lè lọ́mọ akéwò kankan òun náà ni ó lè wú wọn dànù níjọ́ tí wọ́n bá ṣe tí ò jẹ́ lọ́rùn tó bá bínú báyìí gbogbo wọn ni ó lè yóò ṣe pé gbogbo wọn ni gbogbo wọn bá ń gbà ẹ lọ́dọ̀ afáyín ah, à ọ̀dọ̀ wọn ò ṣe ní o ẹ ṣáà máa sá fún ọ torí pé kò ná sùúrù sí i ìwọ tó ń gbà àwọn èèyàn sójú ọ̀nà ọlọ ẹlòmí ọmọ sọ pé akọ́báyé ah, lágbájá ló bá ń sọ̀rọ̀ òun ó gbà wọn bẹ́ẹ̀ pé lẹ́nu lágbájá òun ò ní gbà láéláé báwo ló ṣe sọ ọ̀kan náà àwọn alàgbà wa nínú ẹ̀sìn kọ́lọ́wọ́ bá kó bá forí jì bàbá náà wọ́n sì jáde láyé láìpẹ́ yìí kọ́lọ́wọ́ bá kó bá yọ́nú sí wọn. wọn a máa sọ̀rọ̀ kan lórí pé náà àwọn àgbàlagbà ẹ̀kọ́ tó pọ̀ wà ń bẹ̀. wọ́n ní ààrẹ ni bá ní sọ̀rọ̀ ó kà ti gbọ́ wọ́n ní ṣùgbọ́n báwo làwa náà ṣe sọ wọ́n wá fi yẹn kún. tó pé bàbí ń bẹ èèyàn táwọn èèyàn ò fi gbọ́ gbogbo ẹ̀yìn òpáta ó bẹ nínú ẹ̀kọ́ tọ́lọ́wọ́ bá kọ́ wa ó bẹ nínú ẹ̀kọ́ tálẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kọ́ wa á wà á ṣe sùúrù sallallahu alaihi wasallam ẹnìkan wọ̀ ní mọ́sálásí ànẹ́bí ìjọ kan lágbàwọ̀ ní ó sì bẹ̀rẹ̀ sí ní tọ̀ sínú mọ́sálásí àwọn sábẹ́ dìde ànẹ́bí yẹn filẹ̀ ẹ̀yọ́ tọ̀ tọ̀tàn gbàtọ́ wa tọ̀ tó ṣe tán ànẹ́bí wa pè é alábà sọ ibi tó wà yìí o mọ́sáàsì ni ṣé kò wọ́n ti mọ́sáàsì ni tẹ́lẹ̀ arábìnrin ibi yìí o masjid mọ́sáàsì kò sí tá àwọn ṣe ń bì ju pé àwọn ẹjọ́ sì fọlọ́ lọ àwọn ẹrẹ́tì ọlọ́run wa ń bẹ̀ kò lẹ́tọ̀ọ́ kásẹ̀ mi síbẹ̀ alábà lẹ́yìn sàábẹ̀ ẹ̀yìn ni wàá lọ pọ́n mi kẹ dasitọ isoko nkẹlẹ arabinẹ ọlọpọ sọlọ sọlọ arabinẹ ọlọpọ mi kẹ dasitọ ọlọyẹ o okoyẹ wa wà n'ebi titi baa kò sẹ́ni tó lè tọ́ yẹn sọ́nà tó dàbí rẹ̀ àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àṣàṣe. intanẹ́ẹ̀tì wa sọ yẹn ó sì yẹ ó bọ̀ ẹ́ látara bẹ́ẹ̀ gbogbo ẹni tó pèpè sójú ọ̀nà ọlọ́run ó gbúdọ̀ mú sùúrù ó gbúdọ̀ di sùúrù mọ́ ẹrù rẹ̀ tó bá ti wá mọ̀ pé nínú líle ní ọ̀fẹ́ kan fi iṣẹ́ dá wà lẹ̀ torí pé tó padà bàjẹ́ yóò pọ̀ ju tó fẹ́ tó ṣe lọ kí ṣe gbogbo ẹni tá a bá pè náà ni ó gbà kínú rẹ má bàa wá bàjẹ́. ọlọ́wọ́ ní láyé dúró kún máa ń dọ́là ìlà àtàlẹ̀ ìtumọ̀. láyé dúró kún máa ń dọ́là ìlà àtàlẹ̀ ìtumọ̀. ó ṣeé ṣe kó o pè pè pè pè pè nígbà míì kọ́ náwó rẹ kó o násìkò rẹ tó lè pé gbogbo ẹni tó ń torí rẹ ṣe náà abúlé máa ṣe ṣe bẹ́ẹ̀ sì nítorí tí wọ́n lórí ṣe wàhálà ẹni tó ní ọ máa lọ ọ̀rọ̀ máa di ẹ́ táà ní ó bọ́ sẹ́nu àṣà tọ́wálé yẹn ń dùn lọ́wọ́ ìyòjú wọn lọ àìsàn lọ jẹ́ sẹ́kùn pé kára iná là ń ṣe mu èèyàn wá ní tújú ó súyàn èèyàn ó tún wá mọ owó mọ́lọ̀ mọ́lọ̀ báwọn ẹni ọlọ́wọ́n bá ṣe rí nìyẹn lórí dáwà ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá kúrò yẹn àwọn kanú àwọn ànábì ọlọ́wọ́ ọlọ́wọ́n kò wọ́n ní ulul azmi mina rusul àwọn ìlú ṣe sùúrù pọ̀ nínú wọn ní ànábì Ibrahim ànábì Nuh ànábì Musa. anabi isa àtànàbí wa muhammad sallallahu alaihi wa àwọn márààrún ọlọ́wọ́n bá pè wọ́n lórí sùúrù fasbir kàmá sọ̀bára olùl azmi minar rusul ọlọ́ni anabi wọn náà ṣe sùúrù bíi tiwọn torí pé tó gbé lọ́wọ́ yìí túláàsì òwúrọ̀ ṣe sùúrù àdámọ́ta dáwọn mọ́wọn ènìyàn tàbáyà net tọ̀báyìn adamu kó wá ó yàtọ̀ síra wa pa á láṣẹ bẹ́ẹ̀ bá tẹ̀ ó gba títẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ bá tẹ̀ kò gba títẹ̀ lójú ẹsẹ̀ ẹ̀ tún wá tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ yóò wá pẹ́ kó tó wá gba títẹ̀ tó bá ti wá gba títẹ̀ tán yóò wá ṣe náà bá a bá ṣe fẹ́ ṣe ṣùgbọ́n lójú àkọ́kọ́ kò ní gba títẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé sùúrù ipa tó kó lórí ọ̀rọ̀ dáwà ó ní í ṣe pẹ̀lú àṣeyọrí iṣẹ́ dáwà lọ́lọ́wọ́n bá fi wá fi yé gbogbo ẹni tí bá ń ṣe dáwà mọ́jọ ó sọ ìgbà mi ń bẹ èèyàn ọmọ gbẹ̀gbẹ̀ sójú ọ̀nà ẹni tó wá ń ṣe wàhálà títí títí títí títí lẹ́yìn rẹ̀ ó wá ṣe é kólékó gan kọ ni ọrọ. ń padà wáyé ẹni tí kàn mí kọjá wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni nàbọ́rọ̀ lọ́wọ́ ẹni tó gbọ́rọ̀ wa fáwọn àhá ó gbọ́rọ̀ èmi ànábì ó wá farabalẹ̀ bí mo ṣe wí gẹ́lẹ́ ó gbọ́ bẹ́ẹ̀ ó tún wá lọ sọ fẹ́lòmíì ànábì ní kọ́lọ̀ wọn bá kó bá ṣe dáadáa fún kọ́lọ̀ kó fún ní tutù ojú ànábì nítorí wípé bó ṣe lọ gbé fẹ́lòmíì yẹn fàrúbà mo là ní àwọn àmì sáré ìgbà míì ń bẹ ẹni tó gbọ́rọ̀ lẹ́nu ànẹ́bì gan ẹni tó wí fún yẹn gan tó gbọ́ gbọ́ lẹ́nu ànẹ́bì yẹn sì tún lè gbọ́ yé ju ẹni tó gbọ́ mẹ́ta rẹ̀ lọ. sọlọ́bi jẹ́ àgùdọ̀ wa dákẹ́ èyí tá a gbọ́ tó lálàáfíà tó sì dúró lórí ìmọ̀ tó yanjú káwọ́ fẹ́ lómi. tẹ́lẹ̀mí náà bá tún gbọ́ kó lóòrùn fẹ́ lómi lóbi jẹ́ pé dáwà kó ló ń bi hásábì kó wáyé ó ṣe níwọ̀nba bílẹ̀kù kó wá wá sí ma ibi tá a burú wa ó náà ní kéèyàn ó wá máa pe rẹ̀ ní kéèyàn jẹ́ kó wá dúró kó ní gbogbo ọdẹ abẹ́ máa béèrè nínú máa yẹ máa bí ní nípa ọ̀rọ̀ Islam ìrọ̀lẹ́ òun pa owó sí jẹ́ ó padà lọ kó sí wa ń tẹ́kú lọ lọ́wọ́ ẹ máa lágbà rẹ̀ mú ìtọ́ mọ̀ ló fẹ́ máa sọ yẹn ìtọ́ jẹ́ ló fẹ́ pera rẹ̀ ṣùgbọ́n ẹ má ṣe sìn náà gbogbo ara mọ̀ pé sìn náà ò dáa ọba lẹ́nu kan jíjẹ sìn náà ò dáa ìgbà lẹ́yìn ọmọ kéwu kéwu ayé bẹ́ẹ̀ kéèyàn tó lè sọ yẹn ẹni tí mo ti ọtí mímu ò dáa gbogbo wa kúlù ń bẹ asabi tá a bá wa dákẹ́ bàbá náà ní í ṣe tìbìtìnà rẹ̀ bá dé ló kàlùkù wa jù mọ́ àpèjúwe náà gẹ́gẹ́ bí ẹni tí ègbò ń mú lẹ́sẹ̀ ègbò yìí ti wá pin ó ti ó ti ó ti ń jẹrà ọwọ́ ni abaláwájà ẹ̀ mú lẹ́sẹ̀ yìí nígbà tí òjò lọ́wọ́ mẹ́jọ gbà tí òun lẹ́nu ẹgbẹ́ mi ló ti mú un ní ìsìn àwọn àmọ̀ pé ìgbésẹ̀ ló mú un kọ́ jama tó bá yá jama yọ ọmọ ẹ̀kọ́ jẹlẹ́mẹ àbúrò ni jama egbò yẹn tó bá yá yóò gba oúnjẹ lẹ́nu ẹ̀ onílé ìjẹun bọ́rọ̀ wàjẹ́ ṣe yẹn ìwọ tó ń bẹ nínú ilé wọ́n ní wọ́n ń da ilẹ̀ ìdọ̀tí imí wọ́n ń dà á sẹ́yìn wíńdò rẹ onígbà tí kò dá sínú yàrá rẹ jama tó bá yá òní sun yàrá yẹn mọ́ bọ́rọ̀ ìbàjẹ́ ṣe yẹn tí ìbàjẹ́ bá ti bẹ láwùjọ tá a bá fọwọ́ lé rán tá a bá sọ̀rọ̀ mọ́ wàá sọ pé àtijọ́ àkóso wọn ò gbọ́ ẹ̀yin ẹ̀ máa sọ níbi sísọ ẹ̀ náà ládàá ti wà àìgbà tiwọn kódà kí wọ́n mọ́ gbà kò dín ládàá yín kù lọ́dọ̀ ọ̀tọ̀ lọ ọlọ́wọ́n bá sọ pé ayọ̀ lẹ́bí náà mọ̀nú. yá ayọ̀ lẹ́bí náà mọ̀nú alaykum anfusakum. ọmọ yàrá tí mo ń sọ̀rọ̀ rẹ̀ yẹn kò sì pẹ́ sásìkò yẹn ọlọ́wọ́n bá bá mu sọ́dọ̀ ọlọ́wọ́n bá kó bá wọn ẹ wo ntọ́lọ́hún ntọ́lọ́hún fẹ́ kó ṣe yóò fowó ara rẹ̀ ṣe yóò fàṣìkò ara rẹ̀ ṣe yóò àmọ́ òwe ah, akẹ́kọ̀ọ́ ni yóò mọ̀ ní ní àjùlọ láì mọ̀ fàṣìkò rẹ̀ náà ti súnmọ́ bọ́ọ̀lù alámọ̀dé ayé ṣe rí nìyẹn àmì yìí tá a ṣe tọ́lọ́wọ́n bó fi wá kádàrá lágbájá ọmọ àjẹ́nà ní látara kó ṣe báyìí anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ní ó pe anabi sọ fún ali rọbíọlá ali alábìnrin la an yá adìyẹ lọ́wọ́ bí ka mùràn khayrun min humuru na'ami oníkọ́lọ́ wọn bá kó fi ẹnìkan mọ̀nà láti pàṣẹ rẹ ali ó sì lóore fún ọjọ́ ràkúnmí pupa lọ ràkúnmí pupa ràkúnmí kan tó sọ̀wọ́n àti rí ni tó ìpínlẹ̀ bá fẹ́ ta owó iyebíye ni wọ́n ta kò sẹ́ni tí ìfẹ́ kó wọ́n ní kẹ́nìkan ṣoṣo wá mọ̀nà látara wa kọ́ lọ́wọ́ lò wá ní sábàbí láti fẹ́ nìkan ṣoṣo mọ̀nà olóore fún wa min umur ní àmì nínú ẹgbẹ́ wa àdìsí mi ànábì ní olóore fún mi nà dúníyà wà máa fi há ju gbogbo ilé ayé àti tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lóbi jẹ́ pé àgùdọ̀ dáálé bá a bá ti rí dáadáa ká sọ ọ́ ká lè sọ fáwọn èèyàn pé dáadáa ni ẹjá jọ máa ṣe bá a bá ti rí bàjẹ́ ká má dáálé ká sì sọ fáwọn ìbàjẹ́ nìyí ẹ̀rí pé láyé bọ́mọbìnrin kan bó bá wọ ṣòkòtò ládùúgbò àwọn tí ó pè tí ó sọ pé tó ṣe yóò dá yóò pọ̀ kódà ẹni tí wọn ò tán gan yóò gbé alábọ́lẹ́ kò ló ṣe àṣe kò pọ́n lé bọ́mọdé kan bá ṣe tí ò dá aládùúgbò gbogbo àwọn àgbààgbà àdúgbò kódà ẹni tí èsì bàbá rẹ̀ kan ni yóò gbégbá sí ṣùgbọ́n nísìnyí sọ lè ná ọmọ lọ́wọ́ tó ọba àná tó bá bu bàbá rẹ̀ gan sọ pé kí ló kàn sí ń bẹ̀ ṣé ó jẹ́bi ọmọ ẹ̀ lóbi jẹ́ wípé kọ́ ìdá pípasẹ̀ dáadáa àti kíkọ̀ wà bàjẹ́ ó ti tán lé lẹ̀ tó bá ti wá ń gbálẹ̀ rílẹ̀ aburú ò máa gorí aburú aburú ò wá ní jọ aburú mọ́ lójú olófà á lè mí tóbi mi lè fi múra bọ́ta tílàjì òwò rẹ̀ sì ń bẹ níta tí ò sẹ́ni kankan tó lè sàbúrú mọ́ torí pé kò sẹ́ni tó pàṣẹ dáadáa mọ́ kò sẹ́ni tó kọ̀ wà bàjẹ́ mọ́ ìyẹn ló fà tó lè jẹ́ pàbùrú wa káyé lè ọlọ́wọ́n bá wa ń sọ fún wa wípé mọ́ wàá torí wípé bàbá kú wíwọ̀n ò ní gbà wíwọ́ wí àìmọ́ wàá gbà tiwọn yẹn kò kópa lára báládà tiẹ̀ lọ́dọ̀ ọlọ. lẹ́ẹ̀dúnkún máa ń bọ̀lá ilẹ̀ ẹ̀dẹ̀dẹ̀ ètò. ọlọ́wọ́ bá ní ẹni tó sọnù pẹ̀lú ìṣìnà rẹ̀ yẹn láyàdúrókún máa ń dọ̀lá ilẹ̀ ẹ̀dẹ̀dẹ̀ ètò. ìṣìnà ẹni ìṣìnà kò kópa lára kankan báládà tí lọ́dọ̀ ọlọ kẹ bá ti ṣe ń tọ́lọ́mọ bá ní kẹ́ ẹ ṣe ilé ọlọ́ ìmọ̀ràn ọlọ́run mẹni tó ṣe dáadáa yóò fún lẹ́san dáadáa tiẹ̀ ọlọ́run sì mẹni tó ṣàyídá kò ní torí wípé lágbájá ṣàyídá ìwọ náà wà bẹ́ẹ̀bẹ́ kọ́lọ̀ wá gbé àyídá fún ọ nígbà tó bá ti ṣe dáadáa ìlọ́wọ́ ìmọ̀lẹ́dí òkun jẹ̀mí án adẹ́ntó ṣe tọ́lọ jẹ̀mí án gbogbo yín pátápátá adẹ́ntó ṣe tọ́lọ adẹ́ntá sọ pé bàjẹ́rì torí òun ò ní fi ọlọ́wọ́n bá ní gbogbo yín pátá ọ̀dọ́ ọlọ́wọ́n bá ní gbogbo yín padà wá sẹ́rí sí i. fọyọ̀ náà bí òkun bí máa kò tó nǹkan lọ. ọlọ́wọ́n bó fún kó wá ní òun tí kó wá bá ṣe kò sí yìí tí ò lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹni tó ń ṣe dáadáa tí ń pèyàn sí dáadáa àkọọ́lẹ̀ ń bẹ fún ṣùgbọ́n lọ́run yóò fún kó wá lẹ́sàn-án tó bá ṣe ìdí nìyẹn tẹ́nu ẹnìkan kún òfin lè gbà pé òun ní gbà dáadáa nítorí òsì ni ọ̀gbálá onígbàlá lẹ́yìn tí wọ́n ló fún lẹ́sàn-án ọlọ́run mọ tí kò wá ń ṣe ọlọ́run sì tún rí kó wá mélòó mélòó ni téèyàn ń ṣe táwa gan ti ní lẹ́bi pé ah, àdáadáa lágbájọ pọ̀ tí òsì nígbà rárá nǹkan lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àníyàn tó fi ṣe lóòótọ́ gbọ́rọ̀ ọ̀làdá láàrin ẹni tó ṣí àtọ́lọ́ ló wà gbogbo ọ̀nà tí kó wá bá ti ń kópa lérí bẹ́sàn ọlọ́run kó ṣe mọ́ àlọ́wájú ẹlòmíín bẹ yóò kópa ní àti gbogbo ayé ó mọ̀ ẹlòmíín sì ń bẹ níkọ̀kàn yóò máa kópa lẹ́ni bẹ́sẹ̀ ọlọ́wọ́n ọba yóò ṣe lọ wájú tọ̀ ẹ̀dá wa fi kó wa lẹ̀ tó bá lè dọ́gbọ́n dá àlè kìyàmà fáyọ́nà bí òkan bímá ọlọ́wọ́n ọba yóò kó wa ní ìròyìn tí kó wa bá ṣe ọ̀nà tí kó wa náà bá gbà kópa lérí ìtànkálẹ̀ ẹ̀sìn ọ̀rọ̀ lérí rẹ̀ ó kú yọ́lọ́ ọlọ́wọ́n yóò san kó wa lẹ́san tí kó wa bá ṣe lánàá a sọ̀rọ̀ nípa ipa àwọn onímọ̀ lérí àdáwà lérí ìpèpè sójú ọ̀nà ọlọ́run àwa fi kọ́ ìlú sí pé bóní mímọ̀ ṣe wulẹ̀ kó wúlò fáyé tó àkọ́kọ́ tọ́lọ̀ ó kọ́kọ́ bí inú ilé rẹ̀ ìyẹn làkọ́kọ́ kó tó kàtá àìwá sọ wípé mo fẹ́ wúlò ń ta kínú ilé wá dòrò kó bàjẹ́ kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi ọlọ́run ọba yóò bí ọ léèrè ohun tó kó sí ọ lábẹ́ àkọ́kọ́ nìyẹn iṣẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run iṣẹ́ àwọn onímọ̀ tọ́lọ̀ ńlá bọ̀ wọn lọ́rùn tó gbé bàmí ń bẹ tá bá bi ẹlòmíì dọ́wọ́ yà kí lóore tó fi sọ báyìí tó bá ló wò mà ọlọ́run ọba sọ pé kó mà ṣùgbọ́n ẹni tó mà ọlọ́run ọba sọ pé sì bí wọ́n mà orí bàjẹ́ tí ń fọ́nká òsì dáálé ò sọ̀rọ̀ lóòótọ́ pé ẹ̀rù ìjẹ́ onímọ̀ ẹrù tó wúwo ni tó bá ṣe wípé èèyàn mọ tó tó kó làkàn bá pè ọ́ láàfà ní ẹ̀rù ọ̀bà ọ̀ ò ní fẹ́ bẹ́ẹ̀ torí ti ń bẹ lábẹ́ ń tó lágbára ni ẹ̀san tó sì ń bẹ lérí ẹ̀ ẹ̀san tó tóbi ni bíyà tó tóbi ṣe ń bẹ tó bá ṣojúṣe bó ti yẹ kó ṣe bẹ́ẹ̀ náà ni ẹ̀san tó tóbi ń bẹ tó bá ṣe wọ́n ṣe ní kó ṣe látara àgé lórí lẹ́gbẹ̀ẹ́ yẹn nílẹ̀ nìkan ẹnìkan sọ ń jọ́ka wọ́n lẹ́ àfa lọ́wọ́ ilẹ̀ ó tún fọlọ́ wọn bá búra àwọn àfa wa ni áàdà yẹn dúdú alẹ́ jọ àlejò èyí tí ń sọ yẹn lọ́ọ́ túmọ̀ sí pálẹ̀ ìmọ̀kànnì látara àjẹ eléyìí ẹrù tó ń bẹ lérí ẹni túmọ̀ jọmọ́ kì í ṣe kékeré ọ̀tọ̀ ni kó o mà kó o máa wí ṣùgbọ́n kí wọ́n gọ́mẹ̀lú ọ̀ràn ni lóòótọ́ ó ń wí tó bá rí dáadáa yóò sọ ọ́ tó bá ra ìdá yóò kọ̀ àmọ́ òun gan náà só ṣe dáadáa tí ń sọ yẹn só ṣe àìdá tí ń kọ yẹn só jìnnà sí ọ̀ràn kan nìyẹn lọ́rùn gbogbo ẹ tó bá nímọ̀ bákan náà dáadáa tó mọ̀ yẹn njó sọ àìdá tó mọ̀ pé ó da yẹn so ilé àwọn èèyàn sá òun apamọ́ òun sọ nǹkan kan pípa màmá ọ̀ràn tó ni lọ́rùn ẹni tó bá mọ̀ ìdí nìyí tó dẹ́pọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì yẹ kó yẹ wa wípé gbogbo ẹnikẹ́ni tí ọlọ́wọ́n bá bá jogún ìmọ̀ fún àwọn ọ̀ràn kan ń bẹ tó bá di dọ́gbé bí alkiyama èyí tí ó padà wá di ọ̀ràn tónítọ̀hún tí ò bá sojúṣe tọ́lọ́wọ́n bá làbọ̀ ọlọ́run pàápàá jùlọ fífi tó mọ̀ kò gbúdọ̀ láyà káàbù fi láyè láwọn mẹ́ta láàyè kò gbúdọ̀ sọ́kọ́ nìkan ó bínú tọ́ba ti jẹ́ pé lórí òdodo ni kò gbúdọ̀ wí kò gbúdọ̀ sọ anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni mansu ila an ilmi gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá bi nípa ìmọ̀ nínú ẹ̀sìn kí lọ́dọ̀ ń wí lórí nǹkan yìí kí lọ́ anábì wí lórí nǹkan yìí fákàtàmà anábì ní tónítọ̀ ń wá dọ̀wọ́ nítorí pé iyì kan tí ń fẹ́ lọ́dọ̀ àwọn èèyàn àbí nítorí àpọ́nlé kan tí ń tà máa lọ́dọ̀ àwọn èèyàn fákàtàmọ̀ tó tọ̀ ń wá pa òdodo yẹn mọ́ olùjímọ̀ yẹn wọlé kìlẹ̀ àwọn ti bèrè jáàmì mìíràn ọlọ́wọ́ bá yóò fi okùn iná kan ìjánu kan mínárì àti ibi iná ni wọ́n ti ṣèjánu yẹn wọ́n tún mú jánu yẹn láti inú náà òní ọlọ́wọ́ fi sẹ́nu rú àfa abẹ́ ni wọ́n fi wọ ọ̀run náà lọ́wọ́ ìdàgbìyàmù jama sẹ́yìn ò tó bẹ̀rù gbogbo ẹni tó bá yé àfa àwọn àyùn ẹ̀ torí bàbá olówó ti ń bẹ nínú kò bàbá sọ kó bínú kó bínú ìbínú tí ẹ̀yẹ kí ló wá tó lẹ́gbẹ̀ẹ́ ìyàtọ̀ lọ bọ́lọ́pàá fẹ́ sàn yẹn lẹ́sàn jama ta ló lè sàn yẹn lẹ́sàn rú bẹ́ẹ̀ bọ́lọ́pàá ti fẹ́ fi àjẹ dá ẹ̀ ta ló nírú ìyàtọ̀ lọ lọ́wọ́ ọlọ́run nìkan ló ní màmúrò bẹ̀rù láyà kan fúnná fi láyà bẹ̀rù kì í ṣe wípé àwọn náà dájú ti ń gbà wọn lẹ́rù mi tọ́ba ah, àdìgbò yà ẹnìkan wà láàárọ̀ ẹnìkan nínú ẹ̀sìn yóò ṣàlàyé bọ́bá sùn lóru kódà bá mi ń bẹ láàgó kan òru ẹ̀rù yóò kọlẹ̀ ló fẹ́ bẹ̀rẹ̀ pẹ́sàn bá a bá ń bá fẹ́ bínú àwọn tí ò ní ní ó bínú ni tọ́ba ti rántí pé tọ̀ ìmọ̀ àtọ́lọ́ ni wọ́n béèrè nítorí pé bẹ́ẹ̀ bá jẹ́ legal practitioner bẹ́ẹ̀ bá fẹ́ lọ béèrè tí lọ́yà ọba jẹ́ mùsùlùmí tẹ̀sí yín tẹ̀sí mọ́ra yín yóò gbowó àbí olùgbowó tọ́ba sọ lẹ́gà ìfàsí lórí kankan yóò gbowó lélẹ̀ àti tọ́ba yẹ pé mùsùlùmí ẹjọ́ jọ mọ́ra yín dáadáa yóò lọ pé àti ah, ilẹ̀ ìbáyìí wọ̀ wọlé àti kankan náà ni wa. bẹ́ẹ̀ yẹn bá lọ bá dókítọ̀ wípé nǹkan báyìí ó ń ṣe mí kò ní tírìtì rẹ ṣùgbọ́n yóò kàn prescribe oògùn fún ọ tọ́ba fẹ́ máa lọ ẹ̀sán wò káàdì àbí òní gbà kí nìdí tó fi gbà á nítorí wípé owó náà ló ń fi kẹ́kọ̀ọ́ abẹ́kọ̀ọ́ dàmọ́ àbẹ́yẹn bá wá kọ́ọ̀lù àbá sàwọn àlékún ẹ̀dákun nínú Ramadan ẹ̀dákun tó kéèyàn bá sọ sáwọn ẹ̀dá o ẹ̀ ò béèrè àbúrò àwẹ̀ ọ̀dà ìṣó ìdá àwẹ̀ ọ̀dà ìwà lábẹ́ ṣùgbọ́n ọ̀dà àwùjọ ẹ̀sìn wọn ọlọ́wọ́ sàn lẹ́sàn dáadáa ọlọ́wọ́ sàn yín lẹ́sàn dáadáa làwọn kò gbà sọ wọ́n wà wọlé ṣùgbọ́n táwọn báyìí bá wà sọ pé ní ìsìn ẹ̀dọ̀ kọ́lá ọ̀sẹ̀ ní ẹ̀dọ̀ dáadáa kò sí mi ò tẹ̀lé sọ kò sówó lọ́wọ́ mi ní ìsìn à ó gbúdọ̀ bẹ̀rù tánẹ́bì sọ yìí ó ti kàtá mọ́ ọmọ yẹn nìyẹn ó fi pamọ́ nìyẹn ló fi dẹ́gbẹ́ lòdì ọ̀gá ẹlòmíì tó lò wá yé òun àlùbá gbogbo kájú tó wọ́n sì ìgbà ìgbàlí kájú kò sí àwọn yàtọ̀ ń jẹ́ nínú owó kájú tó bẹ́ẹ̀ ni yàtọ̀ wá ń sọ àbá yẹn wà ó pé ọ̀rọ̀ lẹ́gbọ́n ara kò ní sùn lọ́sàn kò ní sùn lálẹ́ bí wàá sí kan bá fi ọlọ́ba ló ti yá ló tún lọ bẹ́ẹ̀ bá fi ọlọ́ba tó pé ó tún lọ mẹ́ kò sí bí kankan tó fi ń ṣe ju torí nǹkan yìí lọ. ẹlòmíràn sì ń bẹ ní onímọ̀ tá bá pè é dákun ẹ wá ṣe wá sẹ́ẹ̀dì owó sínú àkáǹtì bẹ́ẹ̀ lọ nǹkan ti mọ lẹ́sìn two hundred thousand ní lọ́dún yìí three hundred thousand ní o tábà sẹ́ndì èèyàn tán owó epo tí a fi ra láàfin epo sọ́kọ̀ ẹ̀dá kò kí lọ́ bẹ́ẹ̀ lọ sọ níbẹ̀ náà sẹ́wọ̀n yàtọ̀ àjẹbí lọ sọ kalẹ̀ ni kọ́lọ́n kó sàánú wa gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tó bá yé nínú onímọ̀ yóò wà máa sọ́ra ṣe bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan tẹ́nìkan béèrè fún yìí bọ́lá bá fẹ́ ṣe fẹ́ rú ẹ̀ kò ní ìdí òṣèlú béèrè lọ́wọ́ ẹ̀dá gbogbo ọ̀nà tí ó gbà jẹ́ tiẹ̀ ó ti yọ́ lọ́hùn ọlọ́run ó ṣe lọ́nà àpọ́nlé tí ò ní má kù lọ́wọ́ rárá bó ti wù lẹ́ ọmọ tọ́ba àdìgbò àbá bá ẹ̀ dá àkókò síwájú pé à ah, mí ò bá tó lóyìn òmòlé pa wọn tọ́rọ̀ rẹ bá ti wá dà bẹ́ẹ̀ nínú onímọ̀ pé à ah, pírísìpù tí wọ́n pọ̀ wọ́n bá fẹ́ ṣe wá sí ẹgbẹ́ ọkọ̀ kò tí kàn sẹ́gbẹ́ kan báyìí ó tún gbogbo ẹnikẹ́ni tó bá jórí mímọ́ àwọn àhàdíìsì yóò wá máa balẹ̀rù bí ẹnikẹ́ni tó bá pa ìmọ̀mọ́ fún díkan abídímìn tí ò wí síta tí ò fi sáyé láǹfààní tó bá kú lérí ẹ̀ níjọ́ gbé dé àlùkìyámà ọlọ́mọba yóò wá òkun ìjánu láti inú náà yóò fi kọ́ lẹ́nu lẹ́nu lóòfà wọ̀ náà ṣùgbọ́n àpá àwa kò dúbọ̀ àdéhìí wọ́n nígbà mí ń bẹ alẹ́ ṣe kìtìmọ́nù ẹ̀mí alẹ́ pa ìmọ̀mọ́ náà sì ní iṣẹ́ lọ lèlè mọ́síláhà lápòjúwe wọ́n ń béèrè léèrè kan nǹkan yẹn tó o bá sì sọ fìtínà tí ó jáde ń bẹ yóò pọ̀ àwùjọ bàjẹ́ kí n tí ó bàjẹ́ ó pọ̀ ẹ bá wá béèrè ẹ rà á fa lọ́wọ́ ààrẹ ọlọ́run náà kì í ṣe pé kò máa ń kan ẹ́ ṣùgbọ́n rí wípé ìmọ̀ kó ṣe pẹ́ni tó ń béèrè ọ̀rọ̀ yẹn bíi tẹ́lẹ̀ fẹ́ lọ lu ọ̀rọ̀ yẹn sí òjì ló fẹ́ lò sí. ọ̀kan náà àwọn sọ̀hábà àfọwọ́ àbílẹ̀ ọmọ Abbas kọ́lọ̀ wọn bá kó bá ayọ́nu sí wọn. wọ́n sọ hadith kan fún Hajjaj bùnú Yusuf Hajjaj ọmọ Yusuf ọ̀kan náà àwọn kùlàfáà ni ó lè pọ̀ àfọwọ́ àbílẹ̀ ọmọ Abbas wá sọ hadith àwọn tí wọ́n jàǹbá àmánà tí wọ́n wá bá nàbí sọlá sálàm tálá àwọn fẹ́ gba islam ìbá wa ṣe wọ́n ànábì sọlá sálàm ànábì wa ní kí wọ́n máa kó wọn lọ síbi tí wọ́n kó àwọn ràkúnmí sọ́dá kan àwọn ràkúnmí zaka ibi tí wọ́n kó wọn sí tí wọ́n ti ń dà ẹni tó ń dà àwọn ràkúnmí yẹn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì wa ní kí wọ́n káwọn tán gba islam yẹn ti bá sí wọ́n yẹn kán lọ mú ìtọ́ ràkúnmí àti wà lára kúnmí pẹ̀lú gbọ́ ọlọ́run ìgbà tí ń ṣe wọ́n lọ làwọn apá àfihàn ọbẹ̀ pé ìwòsàn ibi tó ra kúnmí àti wàrà ẹ̀ kí wọ́n á ṣe ra kúnmí nìkan gbogbo ẹran tá a bá ti ń jẹ ìtọ̀ rẹ̀ ní tó mọ́ ni kì í ṣẹ̀gbìn tábàlá bẹ́ẹ̀ ṣe kankan fún yàn pé tó màálù ni wọ́n fi ṣe kò sí tó burú bẹ́ẹ̀ ò lò tó bẹ́ẹ̀ ṣe kankan fún ọ tí wọ́n bá ní ìtọ̀ ajá torí pé àyíjájá aráàmù ni sọ́dọ̀ ara bẹ́ẹ̀ ṣe kankan fún ìtọ́ àgbò ni wọ́n fi ṣe olè lò wọ́n bá fi kà àgbò kan fún ọ lò halal ni ṣùgbọ́n àwọn èèyàn kan wá bá ìmọ̀ tí wọ́n dé fi wípé ìwòsàn kan ń bẹ téèyàn bá kọ́ jí láàárọ̀ ìtọ̀ àsùnbà tọ́ ọ̀dà ọkọ̀tọ̀ tọ́ sínú kọ́ọ̀bù kò gbé mu àwọn kan sọ bẹ́ẹ̀ nígbà kan wípé ìwòsàn ni eléyìí ò kì í ṣe ìwòsàn torí pé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ pé níwòsàn ẹ̀gbin ni tó èèyàn bọ́ ọba sàlùmọ́ alábìtọ́ bá dà sí ọlá ọlọ́ fọ́nù ẹ̀gbin ni gbogbo tó bá sì jẹ́gbin kò lè jẹ́ wòsàn kí la fẹ́ mú jáde náà rà nínú wa ni kó lọ bẹ̀ kó lọ mu ìtọ́ ràkúnmí àti laban alban àwọn wàrà ràkúnmí nígbà táwọn èèyàn yìí mú tára wọn yá tán wọn bá wulẹ̀ ràkúnmí lọ́pọ̀ tó báyìí wọn bá pa ẹni táwọn ẹbí fi síbẹ̀ kó máa da àwọn ràkúnmí wọn pa wọn bá kó owó ràkúnmí wọn bá ń sá lọ àyàn bá lọ fún ànábì pé àwọn tó ń láwọn gba ìsìlámù olè mọ̀ níyà ànábì ní rárá ànábì ní ara ni wọn ní òye àgbà ẹ lọ wo nígbà kó kó ràkúnmí zakasi wọn ti ti kó lọ ànábì tọ̀ ẹni sàbẹ̀rẹ̀ ilé wọn ìgbà tí wọ́n lé wọn wọ́n bá wọn lọ́nà nígbà tí wọ́n wá mú wọn wá ànábì ní tọ̀ òun náà ní wípé ẹnà gbogbo wọn fẹ́lẹ́fẹ́lẹ́ sílẹ̀ kẹ́ ẹ wá ṣe wọ́n lálóore ẹ kàn wọ́n lágbélébùú mọ́lẹ̀ ẹ̀lẹ́ ẹ síjú wọn sọ̀rọ̀ ojú wọn ẹ wá ẹ fọ́ wọn lójú ìyẹn nìkan kọ́ ẹ gé wọn lápá ọ̀tún ẹsẹ̀ òsì kẹ́ ẹ sí ní pàṣípààyọ àwọn sábẹ́ ìyẹlé máa pọ̀ jù àná mi ní bó ṣe rí nìyẹn ìyá tiwọn yẹn kì í ṣe pé ó lè ìyá xìrọ́bà nìyẹn hukumu xìrọ́bà ó nìyẹn kì í ṣe pé wọ́n da ìyá bá da lẹ́jọ́ lọ́wọ́ xìrọ́bà hmm. nìyẹn ibi ìgbàbí yà mọ́pà ló dẹ́gbẹ́ nu sẹ̀ríà tábàlẹ́ nìkan ò lè ní ó yàtọ̀ sí adigunjalè ìdájọ́ wọn yàtọ̀ kí ló abẹ́ mú jáde abdullahi ibùnú abbas wa ka hadisi fún hajjaj ibùnú yusuf hajjaj ibùnú yusuf bẹ́ẹ̀ àà àṣẹ́bí òbí ẹ̀ bí ṣe kankan ètò mi ti yọ mo ti yọ àwọn èèyàn lójú mi dáná bí náà mi ṣe lé àwọn ti dà ẹlòmí torí pé oríṣiríṣi ìyà ló ní lọ́wọ́ jẹ nígbà tó wá gbà díìsì yẹn ọwọ́ àdúgbò ti dà ìbáná bí náà ti rẹ súnà náà Hasan Al-Basri ó wá sọ fún Abdullahi fún Abbas pé àà ó bá má sọ hadisi yẹn fún Hajjaj torí pé bí ó ṣe lò ó ó lè mùsùlùmí ní òlò lè ẹsẹ̀ tẹ́lẹ̀ mi ọ̀sẹ̀ tó tó kan ní ìgbà ẹ̀rọ lójú àrẹ́bìnrin àti bẹ́ẹ̀ fanajima abdullahi fanajima abdullahi ibn abbas abdullahi ibn abbas kábàámọ̀ kó fani sẹ lábẹ́ bẹ́ẹ̀ ìgbà mi ń bẹ onímọ̀ lè fi àwọn ìmọ̀ kan pamọ́ nítorí pé ẹni tó fẹ́ gba ìmọ̀ yẹn ó súnmọ́ kó ṣèlò àbí ibi tó fẹ́ lọ lò sí fìtínà ni padà wá dálẹ̀ gbogbo àwọn ọ̀nà yẹn ló ti yí ẹni tó bá kẹ́kọ̀ọ́ ìmọ̀ bó ṣe yẹ kó ké yàrá mi ò sọ bí mọ́sálásí ò bá dàrú kó dàrú agbúdọ̀ fẹlẹ̀ ìlọlẹ̀ tí mọ́sálásí wa dàrú kí alẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ gbàdúrà bá tẹ̀lé náà ní jùlọ mọ́sálásí mọ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ti lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn ọ̀nà yẹn ìgbàláyé lè wà kẹ́ẹ̀ẹ́ pamọ́ iṣẹ́ àwọn onímọ̀ níbi dáwà kán pa àwọn èèyàn sójú ọ̀nà dáadáa kán wá kọ́ àwọn ènìyàn lẹ́sìn torí pẹ́sìn wa ó kún fún ìdájọ́ ẹ̀sìn wa ó kún fún òfin tó kọjá òfin pé mo kàn gbọ́ lérò òfin èyí ó kọ́ ẹ̀dá wo òfin èyí tó ń bẹ níbi pípẹ́gbọ́ jọ̀mọ́ bẹ́ẹ̀ yẹn bá sọ látàárọ̀ dalẹ́ bẹ́ẹ̀ yẹn gbọ́ kò ní yé èèyàn àbí kéèyàn ó kọ́ àwọn àwọn òfin yẹn bẹ́ẹ̀ bá káwọn òfin yẹn bẹ́ẹ̀ yẹn kọ́ àwọn òfin yẹn gan bẹ́ẹ̀ yẹn bá tún bẹ́ẹ̀ ṣe kó o bá sọ̀rọ̀ ayé tó dàrú àwọn sọ̀hábà wọ́n wọ́n wá yẹpẹ̀ wọ́n wá máa fọwọ́ kọ́ra wọn lẹ́yìn báyìí bá gbà yé báyìí yé báyìí ló gbà tó bá sọ ọmọkùnrin ló fi lẹ̀ gbogbo àwọn nǹkan yẹn nínú àwọn ìmọ̀ tí ń bẹ nínú Islam tó kọjá kí yóò kàn sọ lérè fi báyìí àwọn ìmọ̀ yẹn àwọn tí ó tún máa ṣe dáwọ́ abala abẹ yẹn táwọn tó bó òfin ní tán lérí àwọn onímọ̀ wọ́n máa kọ́ àwọn èèyàn mímọ̀ wọn máa fún àwọn ìmọ̀ yẹn ká torí pé gbogbo ẹni bá ti ń béèrè tó dáa ibi tọ́lọ̀ wá dé yìí ó ti kọjá lẹ́kùn tàwa ẹja lọ béèrè lọ́wọ́ àwọn onímọ̀ ká lè lé láwọn tá a lọ bá. àwọn tó wá tó ń kọ́ àwọn yẹn náà lágbọn abẹ yẹn yàtọ̀ sí pé wọ́n ń ṣe wáhà sí fún gbogbo ayé wọ́n ń kọ̀ wà bàjẹ́ wọ́n tún ń fi ìpìlẹ̀ ẹ̀sìn yẹn lọ́lẹ̀ wọ́n ń gbin igi ẹ̀ onánìmọ̀ gbogbo àwọn nǹkan wọn yóò wà máa ra wọn lọ́wọ́ lórí ọ̀rọ̀ dáwà lórí ìpèkùsójú ọ̀nà ọlọ́wọ́ àti kíkọ̀ wà àbàjẹ́ ọlọ́run ọba fi sọ nínú alukur'an kẹ́ni ọdúnbílẹ̀ mẹ́ṣẹ́ tọ́nà rọ́jìm ọlọ́run ọba ni máa ká náà lè bá ṣàrí àyìn tí allah olùkìtà bá wà lórúkọ wa nínú wa. ما كان لبشر أن يؤتي الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ọlọ́run ما كان لبشر ọlọ́run kò tọ́ sẹ́ni kankan tó dábàárà tí ń jẹun tí ń yàgbẹ́ tó ń kùn tí ń sàn tí ń tọ̀ kódà kò bá àmọ́ tọ̀ nítorí ó jẹ́ ọlọ́run kò tọ́ sẹ́ni kankan àyùtí ọlọ́run lábẹ́ ó wá dá nàbí ọlọ́run ọlọ́run fún ní tíra ìyẹn ló wà fi sọ́ra rẹ̀ di ọlọ́run ọlọ́run kò tó sẹ́ni ẹran kò ṣe bẹ́ẹ̀ wàlẹ̀ okuma àbí kò tẹ̀ wá ṣe ànábì ọlọ́run ìmọ̀lá fún ọlọ́run ọba fún nímọ̀ wà nùbọ̀ wà àbá tí ẹ ṣẹ́ ní ẹ lánàbì ọlọ́ọ̀ni kò tọ́ sí kó ṣe kí ni. thumma qala lin-nasi kunu ibadan li minal kitab. mẹ́rìndínlá ọlọ́ọ̀ni kò tọ́ sírú ẹni bẹ́ẹ̀ bóyá tíra kan la fún aṣẹ́lánàbì ni abimakan kan táwọn tí wọ́n jọjọ wọ̀ ọ́ tí ì wọn bá wá fún tí wọ́n bá ń sọ pé àtà ah, ló ní mímọ̀ tí wọ́n mọ̀ ẹ̀yàn ká sí pé à ah, ẹ̀gà ni ẹ̀ ẹ̀kúfẹ̀ kan kún àfa ìlàwáyá tọ́lọ́ bá fi wú ẹni bẹ́ẹ̀ sáàyè bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní kò tọ́ sí túnmáyákú lálẹ́ mẹ́sì kúnnù ìbádánlí kó wá sọ pé èèyàn èmi ọlọ́wọ́n ọba yín ẹrú mi ní gbogbo yín jẹ́ ọlọ́wọ́n bá kò gbúdọ̀ sí bẹ́ẹ̀ kò gbúdọ̀ sọ gbólóhùn bẹ́ẹ̀ kò gbúdọ̀ pè wọ́n lẹ́rú ẹ̀ nínú ọ̀rọ̀ kò gbúdọ̀ pè wọ́n lẹ́rú rẹ̀ nínú ìṣe kò gbúdọ̀ pé wọ́n ní ẹrú rẹ̀ nínú ìbálòpọ̀ ọlọ́run bá ní kò gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ kí ni tó gbúdọ̀ máa ṣe. walakin kunu rabbaniyina bima kuntum tuallimuna alkitaba wa bima kuntum tadrusun. ọlọ́run bá ní walakin kunu rabbaniyin ọlọ́run ní tẹ́ gbúdọ̀ jẹ́ ẹ̀yin tá a bá ti fún láwọn tá a kàkálẹ̀ yìí ẹ gbúdọ̀ jẹ́ rabbaniyin ẹ gbúdọ̀ jẹ́ àfọ́ ọlọ́run. tọ́jú pé gbogbo èèyàn ó máa kẹ́kọ̀ọ́ lọ lára yín nínú ọ̀rọ̀ yín wọ́n kẹ́kọ̀ọ́ lọ níbẹ̀ nínú ìjókòó yín lásán wọ́n kẹ́kọ̀ọ́ lọ níbẹ̀ nínú wa yín wọ́n kẹ́kọ̀ọ́ lọ níbẹ̀ ọ̀kan náà àwọn ọmọ Imam Malik rahimahullah ó nígbà tó ń kẹ́kọ̀ọ́ Imam Malik òun wá lo odidi ọdún kan òun Malik òun wá ń wò òun wá tún kẹ́kọ̀ọ́ níbi ìwà yẹn gan òun kẹ́kọ̀ọ́ ń bẹ̀ jọmọ ẹ kó ṣe kó ní mọ oṣù rí nìyẹn torí pé tó ní mọ bá ń fọwọ́ gbà pé àáfàá ni wá ní ti ń bẹ lábẹ́ ẹ̀ pọ̀ ní ti ń bẹ lábẹ́ ó pọ̀ torí pé ní bá fún ní púpọ̀ púpọ̀ lábí wàlákin kúnnù rọ̀bániyìn ẹ gbọ́dọ̀ jẹ́ ní ọlọ́run rọ̀bániyìn oná ẹ̀ ní alálímù àmìlù ẹni tó mọ̀ tó sì lò ọlọ́wọ́ bá ní ìtẹ́ gbúdọ̀ jẹ́ nìyẹn bí máa wọ́n tó tó alẹ́ mọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀tẹ́. nítorí báyìí náà lè ń kó àwọn èèyàn ní tíra ọlọ́wọ́ bá ròyìn àwọn àáfàá níbi tó dáwọ́ àwọn ó níbi kíkọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó gbé yẹn ni ó máa gbé ẹ̀sìn yẹn gan dúró bí máa kún tó tó alẹ́ mú náà kìtáàbà ẹ̀ ń kó àwọn èèyàn níwèé tí í ṣèwé ọlọ́run tí í sọ̀rọ̀ ànábì ẹ̀ ń kọ́ wọn bí wọ́n bá wá láàárọ̀ ẹ̀ kọ́ wọn bí wọ́n bá wá lọ́sàn-án ẹ̀ kọ́ wọn bí wọ́n bá wá lálẹ́ ẹ̀ máa kọ́ wọn wọ́n sì tún máa rí tẹ̀ ń kọ́ wọn yẹn náà nínú ìṣesí tìyín náà. wà á bí máa rọrùn tó dàbí rọ̀sùn. àti ìgbẹ́yìn náà ń ké bẹ́ẹ̀ ṣe ń kà á ẹ̀yin náà ń kọ́ yẹn. tẹ́bí rúṣù ìtẹ́ ń kọ́ fúnra níbi méjèèjì yẹn ẹ̀jẹ̀ ọ̀gá nìyí níbẹ̀ ìtẹ́yìn náà ń ká yẹn ẹ̀lú fúnra yín ìtẹ́ ń kó àwọn ènìyàn ẹ̀jẹ̀ ká rí gbóǹbẹ̀ lára tìyín náà gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba fi papọ̀ tó fi gbépò ńlá fáwọn onímọ̀ ọlọ́run bá gba ilé ẹsẹ̀ lẹ́dínà àlámúnà wọn lẹ́dínà láyà àlámúnà ọlọ́run jẹ́ wá lè fi wọ́n wéra wọn ní àwọn tó mọ̀ tó lò àtẹ̀mí tí ó mọ̀ ọlọ́run bá ní wọn ò wọn. àwọn àpẹẹlẹ yìí ọlọ́run ọba gbé fún àwọn ẹni tó jẹ́ onímọ̀ láwùjọ lérí kíkọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí pípèpè sójú ọ̀nà ọlọ́run lérí fífi ojú ọ̀nà hàn àwọn ènìyàn ọlọ́run ọba ṣe oníṣẹ́ àkọ́kọ́ fáwọn ẹni ọlọ́ àwọn onímọ̀ wọ́n wà á máa ṣe láì ní tọrọ kankan lọ́dọ̀ àwọn èèyàn báwọn èèyàn bá wá ṣe nǹkan fún wọn fábìrin wa ní ìmà wọn ò kulẹ̀ ràn kankan lọ́dọ̀ ẹ̀dá kankan àyàfọ́dọ̀ ọlọ́run torí pé ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ó pọ̀ ju ti bẹ lọ́dọ̀ ẹ̀dá lọ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni man ta'allama ilman ẹni tó bá wá ìmọ̀ kan mimma yubtagha bihi wajhu Allahi azza wa jalla tó sì ṣe wípé ìmọ̀ náà ìmọ̀ tó ṣe pé a kì í torí nǹkan ní ìwà ju torí tọ́lọ́mọ bá lọ ìmọ̀ wo ni o náà ni mẹ̀sìn. arábìnrin tó ń wá lọ wá mọ̀ ọ́n láyà tá alámù ilá lè mú sí bàbí arọ́bọ́ mìíràn dúníyà àníyàn tó fi lọ wá mọ̀ náà ni wípé torí ayé ló fi lọ wá mọ̀ yẹn anabi ní lámúyẹ̀ jí arọ́fọ́ àlìjánná yọmọ ìkìyàmù anabi lórí tó wù ní gbó ohun àlìjánná tó bá dé gbé àlìkìyàmù ìbáṣepẹ́ gbogbo onímọ̀ àfa lọ́ba mọ ọ̀rọ̀ àdéhìí oníkálukú ṣe pẹ̀lẹ́ àwọn èèyàn wá béèrè wípé ṣé ń tọ́nà wọn bá ń sọ ń bẹ̀rẹ̀ ni wípé à sáwọn onímọ̀ ẹ̀sìn sáwọn wàá tòsí ni sọ́nà fẹ́ kó tòsí ni sáwọn tó ń jó onímọ̀ ẹ̀sìn sọ́nà fẹ́ kó ráre ni ìdáhùn ni pé kò rí bẹ́ẹ̀ ní tọ́nà wọn bá ń sọ ni pé gbogbo àlámọ̀ yìí èmi ni mo fẹ́ èmi ni sálárì yìí èmi ni mo fẹ́ san ìtẹ́yìn ń wáyé èmi ni mo fẹ́ ṣe ẹ má torí àníyàn ni ti ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn kó wá ní pé torí àníyàn lẹ fẹ́ lọ fi wá mọ̀ ẹ̀yẹ sáwọn anítorí tèmi ọlọ́run gbogbo olókù ẹ fi ilẹ̀ fọlọ́run jàmá bọ́lá ti ṣe máa ń ṣe nìyẹn ìmáàmù Ṣàfi'í kọ́lọ́mọ bá kó bá ayọ́nu sí àáfàá ni onímọ̀ ni níjọ́ kan ìwà ń lọ ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn wa ń wọ́ ọmọlanke àwọn tó jẹ́ èèyàn ńlá ni wọ́n máa ń lo orúkọ bẹ́ẹ̀ ẹ̀sìn ń wọ́ bí àwọn ọmọlanke tó máa ń so mọ́ ẹ̀sìn àwọn ọlọ́lá náà máa lò gbà náà náà ṣàfihàn jùlẹ̀ nílẹ̀ Mísírà arákùnrin kan wọ́n ṣe mùsùlùmí kèfèrí ni òun wá ṣiṣẹ́ epo ẹ̀rù bí ṣe ń gbé gbogbo epo ti dà sí gbogbo àbí ń gbé epo bí aláàrù Imam Ṣàfi ó wá wo arákùnrin yẹn títí arákùnrin yẹn wá nígbà ẹgbẹ́ mi mùsùlùmí máa sọ pé àdúnyá síkìlù ni mo mi wàjá náà tó lè káàbí ẹgbẹ́ mi máa ń sọ pé lé ayé ẹ̀wọ̀n ni fún mùmìnì àlìjáná sì lu fún kèfèrí ẹbí lẹ́wọ̀n mi tiẹ̀ báyìí òun tó ń já kèfèrí gan ẹbí yàtújọ wo ìwádà ìṣẹ́wù mi ni ó lè gbádùn à ìmọ̀mù ṣàǹdí ni pé à títí ìgbádùn náà bó o sì lè túnṣe wa náà àlìjáná tiẹ̀ náà nù lẹ́gbẹ̀ẹ́ náà èyí tó tún ṣe náà àlìjáná náà sì ní tá a bá ní ká fi wé iná tó wọ̀ tó ní gbogbo ìtẹ́mi kan tún lò yìí náà kì í tiẹ̀ wọ̀n sí tún ní lẹ́gbẹ̀ẹ́ àlìjáná náà jama ẹgbọ́n ọ̀hún ló máa ń ṣe so látara àjẹ eléyìí kì í ṣe wípé ẹni tó ní mímọ̀ tá a bá ní kó má dàníyàn kó fẹ́ jẹ́ báyìí láyé kó má dàníyàn kó fẹ́ jẹ́ báyìí lè rí ìmọ̀ ìyẹn ò túmọ̀ sí pé gbogbo téèyàn jẹ́ láyé tọ́lọ̀ bá ní yóò jẹ ìlú kò ní jẹ. àbá wa Abdullahi ibn Mubarak rahimahullah rahmatan wasi'a àfa ló jẹ́ fún Imamu Bukhari káàlẹ́ wo wí tí màá rẹ dé àfa ni ọlọ́rọ̀ ni Abdullahi ibn Mubarak àwọn èèyàn three hundred ní máa kó lọ sí hajj lọ́dọọdún tó bá wá kó wọn dé hajj tán yóò wá sọ pé gbogbo ń tí kó wá bá fẹ́ rà pátá ẹ má rà ẹ má sì sanwó tábà wá ṣe gbogbo ẹ̀ tán yóò tún wá fi owó ara rẹ̀ yóò tún lè san yóò tún kó wọn wáyé tó bá tún di ọdún kejì yóò tún kéèyàn three hundred gbogbo àwọn yẹn náà sì tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ àfáàsì ni abdullahi ibn mubarak níbi tọ́lọ́ wọn bá jogún ọláfúndé tọ́lọ́ wa gbọ́ pé àáfàá kan ń bẹ nílùú kan yóò wá ní wípé ọlọ́wọ́n bá fún wa lówó fún wa ní mímọ̀ yóò wá lọ ra tírà tírà sì wọ́n nígbà náà kì í ṣe níṣì yóò wá di tírà yẹn lẹ́yìn rànkúnmí yóò ẹ lọ gbé fún àfáà báyìí kó lè mọ kó lè mi yóò ní ká lọ ránṣẹ́ sí imam shafi'i imam ahmed wa hanbali kọlọ́wọ́ bá kọ́yọ́nù sí àáfàá rẹ̀ imam shafi'i ọba ni ahmed wa hanbali ọjọ́ lọ kéwú lọ́dọ̀ abdullahi ibn mubarak imam bẹ lọ́dọ̀ ẹ̀ ìgbà tó lọ́dọ̀ abdullahi ibn mubarak abdullahi ibn mubarak sọ pé ìwọ ahmed ọ̀dọ́ ni ọ́ ó sì nífẹ̀ẹ́ àti wámà ahmed ibn hanbali ọwọ́ á ma ataituka li ajili malik innama ataituka li ajili ilmik ma ní mi ò wá bá ọ nítorí owó tó ní ìmọ̀ rẹ ni mo tọ̀ wá kéwù ni mo fẹ́ kó kọ́ mi mi ìbéèrè owó ìmọ̀ muhammadu bin hanbali sì kò sí bẹ́ẹ̀ lára ẹ̀ ṣùgbọ́n náà ń sá fún pé torí owó kan pa lọ́mọ kí rẹ̀ ó tún sá fún àníyàn yẹn ìwé hmm, torí ìmọ̀ rẹ tó ní yìí ni mo wá kọ́ abúlé kí mo bá rà gbọ́dọ̀ mọ́ dára ẹ dáhùn àní ń kọ́ mo sì tún fún ọ fún ọ nìkan gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n bá bèrò yẹn àwọn tó ṣáájú náà àwọn onímọ̀ àfọwọ́ sheik nasir ní Al-Albani ọlọ́wọ́n bá kó bá yọnu sí wa ẹnìkan jọ kan ó jẹ gbèsè ó wá lọ bá sheik nọ́ọ̀sì náà ẹni kọ́ wọn bá kó bá ayé oníṣẹ́ bàbá wípé òun jẹ gbèsè gbèsè yìí sì wá pọ̀ òun ò rówó tó òun san tàbá ní ìlú lówó náà ó ní iye báyìí ní pé ọ̀dà àwọn ò san kí la fẹ́ fààyàn nínú ọ̀rọ̀ yìí owó tí wọ́n bá san yẹn téèyàn bá ṣírò rẹ̀ lówó tiwa náà ná ní mílíọ̀nsì ni dáàbá mọ́tò bẹ́ẹ̀ nìkan kan o àwọn àfáà yìí sì nìyí wọn ò wá nítorí kan wọn ò wá máa ń torí kán nípò ṣùgbọ́n làwọn ọba wá dá gbogbo nǹkan yẹn padà sọ́dọ̀ wọn nítorí àníyàn wọn tí wọ́n ní ṣùgbọ́n láyé tá a wà lẹ́nìí àbá tí ò ti parí kùránì tó ti sọ pé dandan la fún wọn bá lójú ìbò lákùrẹ́ yìí àbúrò tó bá gbà kò ìṣe wà ní kéye parí kùránì o lórí kálukú ti wá ní sáńbọ́ọ̀dù ẹni kan ẹni tí ò lẹ́mọ́ plate number ẹni kan àfa orí ikú àfọ orí kìíní àfọ àkíní kan ṣe kìíní àfọ oní onídà àfọ onígbà oníkókó wá wí bẹ́ẹ̀ ṣé báwọn tó ṣáájú ṣe ṣe nìyẹn látara àjẹ eléyìí lóbi lẹ́pọ̀ àwọn ìpìlẹ̀ yẹn àwọn tó jẹ́ àfọ ọlọ́run ó dì í mú gbogbo àtàyè bá ń jẹ́ ìwọ́n ó dì í mú ìdọ́lọ́run sì ṣe fáwọn ẹni àná yẹn náà ọlọ́run padà wá ṣe fún wọn súnà tọ́lọ́run wàlá tẹ́júdà lè súnmẹ́tì láyé tẹ́kùdílà ṣùgbọ́n ibi tàdá wò dé láyé lèmi afẹ́ dàbí àwọn ẹni àkọ́kọ́ ṣùgbọ́n afẹ́ ṣe bí tiwọn tàbí nàjà àtàwálá tàṣílókùmá sàlíkà iná sàfi ọ̀dàlá tẹ̀jìrì alẹ́ ẹ̀bẹ̀ sí iná sàfi ọ̀dàlá tẹ̀jìrì alẹ́ ẹ̀bẹ̀ sí. tàbí nàjà àtà à ń fẹ́ dàbí àwọn ẹni wàlámbá tó lọ ní masáàlìkà á. masáàlìkà á. lójú ọ̀nà tí wọ́n ní àwọn àfáà tó ṣáájú àtẹ̀lé. iná sẹ́lẹ̀ ìnàtàlá tajiri alẹ́ abẹ́sí. iná sẹ́lẹ̀ ìnàtàlá tajiri alẹ́ abẹ́sí. bá a ti gbé nǹkan dojú kí lè àfáà wá ní hiv kí ló ba àfáà débẹ̀ ẹ wá di pé ẹ pa àwọn lẹ má pa àwọn ta kí ni àfa àbádé bẹ láti bo síbo kó tọ́ra wọn. iná sọfin iná tà á lá. ẹ̀jẹ̀ alálẹ́ àbẹ̀sí. bẹ́ẹ̀ sì ni níbi ọlọ́dọ̀ ọlọ́wọ́ bá èèyàn wo ló lè fún yàn ta ló ní níbi ọlọ́dọ̀ ọlọ́wọ́ lórí wá dé wẹ́ni tó bá dúró sáyà rẹ̀ tó mọ pàtàkì tó mọ̀ tí n tó sì kọ́ tó jẹ́ ìjánu rẹ̀ àyọ̀ àmọ́ wá di pé ẹ dákúgbò ní ṣe ń ṣe náà ẹlẹ́mi gba ẹ̀mú àfojú bí ìrẹ́ tí ó wọ àwọn investment tó ní wọ́n máa ń sẹ́ni owó ní láti sáwọ́dì bẹ́ẹ̀ sì ni àánú ọlọ́run ọba ló lè bá lórí gbogbo tí ń ṣe iná sẹ́fì iná tààlà ẹ̀jẹ̀ alẹ́ abẹ́sí. wọ́n á sì kankan dé ìyá ṣe tí ò ní bala mú bẹ́ẹ̀ abá ni mo fẹ́ ṣe kankan tí kò ní dùn bẹ́ẹ̀ abá lóhùn bẹ́ẹ̀ bíbí kan bó bá ti bíbá ó tún ti ní bòmí tí ó tún gbà iná sẹ́fì iná tààlà ẹ̀jẹ̀ alẹ́ abẹ́sí. إن السفينة لا تجري على اليبس. báwọn yóò ṣe báwọn ẹni tó ṣáájú gbogbo ẹni tó bá dúró bẹ́ẹ̀ náà ọlọ́run wa yóò ṣe fún un. lóbi dá pé ìjà àfa ẹrù tó wú ni tó sì ṣe wípé ìtọ́nà ó bí wọ́n nígbà ògbé da ìkìyàmà kì í ṣe nǹkan kékeré lóbi dá pé ẹnikẹ́ni tó bá ti yóò mọ sọ́ra nínú ṣe kọ́rọ̀ rẹ̀ wọ́n wà lọ jásí ntànàbí sọ níjọba ìkìyàmà anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni àfọ àwọn abu zayd usama bunu haritha radiyallahu anhuma kọ́rọ̀ wa kọ́rọ̀ ayé sí bàbá àtọ́mọ ó ní sami'tu rasulullah sallallahu alaihi wa sallam ó ní mo gbọ́ lẹ́nu òjíṣẹ́ ọlọ́run yakub anabi sọ wípé yukta ar-rajul yawm al-qiyamah fàyúrù kan fìnnà wọ́n mú ẹnìkan wá arákùnrin kan tó àjọpọ̀ ìyá ìkìyàmà fàyúrù kan fìnnà wọ́n bá jù ú sínú náà bá a lè sọ sínú náà fàtàndẹ́lìkù àkùtọ́ ọ̀bùn bá tọ̀ nìyí anabi ni bó ṣe ń wọnú náà gbà báyìí ìfún rẹ̀ ọ̀fẹ́ tí gbogbo ẹ̀ fà á lẹ̀ báyìí tá lè sọ sínú náà fàyàdúrú bí a kàmáyàdúrú alìhìmáàrú fi rọ̀ ha gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe máa ń rọ kiri ká ibi tí tàbí tá a bá so kẹ́tẹ́kẹ́tẹ́ mọ́ tá a bá gbà kankan mọ́lẹ̀ tá a wá so kẹ́tẹ́kẹ́tẹ́ mọ́ bẹ́ẹ̀ ẹ̀rí pé tí bá lọ tí bá bọ̀ ibi tá a súnmọ́ náà ni ó máa dúró sí bẹ́ẹ̀ náà lẹ́ni yẹn ìfun rẹ̀ yóò máa yóò máa rọ kiri ká ìfun rẹ̀ yẹn ìfun rẹ̀ yóò máa yí máa ìfun yóò máa já látara iná tó wọlé sílá fàyàṣẹ́ mi wílé ahlun náà gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn ni ah eléyìí mọ̀ tún yàtọ̀ ìyá eléyìí mọ̀ á pọ̀ gbogbo wọn bá kóra jọ wọn bá máa wò ó wọn wà ní ah yà fúlẹ́ẹ̀nì mẹ́lẹ̀ wọn à ń lágbájá mà ní lágbájá tí wọ́n mọ̀ láyé òun lónítọ̀ àti ẹ̀gbọ́n táwọn táwọn wọ̀ náà gbogbo wa ni kí n ṣe jẹ́ alam ta'muru alam ta'muru bil ma'ruf wa tanya 'anil munkar ah, ṣé bá àmọ̀ yín ẹ̀ máa ń pa wá láti àfa àlẹ́ yìí nígbà tẹ́ wà láyé ṣé bẹ́ẹ̀ yìí ẹ̀ máa ń pa wá láti ẹ̀fẹ́ ká ṣe dáadáa ẹ̀yin lẹ́sìn máa ń kọ ìwà àbàjẹ́ àti ẹ̀gbọ́n táwọn bá wọ nígbà wọn bóò ní tí ń ṣe jẹ́ ìyá tí ìtún abẹ́ lékele kan ju tàwọn gan láwọn òṣèlú ọlọ́ọ̀lọ́ fọyọ́kú olùbáyà yóò máa dá lóhùn nínú ìnira wípé bẹ́ẹ̀ ni bàtà àwọn bẹ láyé àwọn ń ṣe wáàsí àwọn pàṣẹ dáadáa àwọn sì ń kọ́ wa bàjẹ́ ṣùgbọ́n kúntù amúrú bil ma'ruf èmi àmọ́ yóò lòun máa ń pàṣẹ dáadáa wọ̀lá àti níbi sísọ náà ló mà òun lè ṣe bó ń bá ti sọrùn sísọ náà ló mọ ẹnu àdùn lápò wá sí afá mi ẹrù kò sábà ọbẹ̀ ẹ̀yà ni nígbà yẹn bá wàá bá ọba ńlé ibi tẹ́ ẹ ẹ̀rọ ọlọ́wọ́ bẹ́ẹ̀ ni pé ah ọ̀rọ̀ àgbà afá ni ẹ gbọ́ ọ̀nà ẹ̀ma wò sisi ṣé bó ṣe yẹ kó o irú àwọn tí máa ń sọ pé ọ̀rọ̀ ẹnu àwọn àní ẹ gbọ́ ẹ̀ma wò sisi àwọn làwọn a ẹbí sọ tọrọ owó kan sí kọ́lọ́ kó sọ wá bẹ́ẹ̀ kuntu amuru bil ma'ruf ìgbà tó ń bẹ láyé o máa ń pàṣẹ dáadáa ṣùgbọ́n wà láti òun èṣe o wà á ń ha alẹ́ mú kẹrù àti ṣùgbọ́n gbogbo ìbàjẹ́ òun ó máa sọ pé òun ó máa kọ bàjẹ́ ẹ má ṣe bàjẹ́ ẹ má ṣe bàjẹ́ wà á tí ì ṣùgbọ́n iṣẹ́ tó ń gan lè bàjẹ́ o mi tafa ale ale sì bẹnu Bukhari àti Muslim jama gbogbo tẹ̀yàn bá rí kó wá jẹ́ láyé nínú ìjà àfa gbogbo tẹ̀yàn wá lórí jẹ́ láyé nínú ìjẹ́ onímọ̀ sẹ́nìkan ni ó ṣẹ̀ṣẹ̀ sí wá sídá wà fún nítọ̀ pẹ̀lú tàǹkà yìí sẹ́nìkan ni ó ṣẹ̀ṣẹ̀ sọ fún wípé pàṣẹ dáadáa kọ̀ wà bàjẹ́ àbí tó nítọ̀ wọn ò bá mọ ní torí pé ní ti ń bẹ́ẹ̀ lẹ̀ ó kọjá ntáyé sọ torí pò náà tó bá ronú sí i tó ké yọọ mọ wípé túláàsì òun ti gba àmánà òun ògbúdọ̀ dókò òun ti gba àmánà òun ògbúdọ̀ dálé òun àmà pàṣẹ dáadáa gbogbo ọ̀yàn ìbùdó ọlọ́mọ bá fún ẹlòmí bẹ tíra ọlọ́mọ bá fún tọ́lọ̀ kan bá wá délẹ̀ àwọn àmọ̀ òwúrọ̀ ah, ọmọ sálà tó délẹ̀ yìí àmì tíra àfa àkọ́kọ́ tíra lórí ọ̀rọ̀ ngbẹ bá wa wa wa wa wá lè jẹ pé gbogbo. torí pé ó rí ọ ìgbà tó ń ṣe ó rí ọ wọ́n ń kọ́ lẹ̀ abẹ́lọ nínú títóbi ọlọ́run ọlọ́mọdé akábàámọ̀ níjọ náà ntí wàá máa bàṣẹ ní jẹ níwájú ọlọ́run nínú ọ̀rọ̀ nínú ìwà àti nínú ìṣe ọlọ́run kó sọ wá ń bẹ̀ èyí tá a bá fà ìmọ̀ ṣe kọ́lọ́run kó forí jìn wá kọ́lọ́run ọba kó yọ́nú sí wa kó gba àwọn ẹsẹ̀ wa kó gbà á lẹ́sìn lọ́wọ́ wa ó làwọn bàbá wa tí wọ́n bá ń bẹ lọ́wọ́ wọn là ọlọ́run kò gbà á torí pé gbígbàǹgan ni kókó ẹni tó ṣe ó pọ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ ṣùgbọ́n àwọn tọ́lọ́run ó gbà yóò kéré wàkọ̀dímúná ilá ma amìlú min amẹ́lì fàjà àlìná hún àbà máa ń fúrọ ọlọ́run ní àwọn tó ṣiṣẹ́ ó pọ̀ wọn ò rí iṣẹ́ òun báyìí ṣùgbọ́n ọlọ́run ní ẹ máa wo sí ẹyin tẹ́ ẹ ṣe ṣùgbọ́n ẹyin mọ̀lẹ́ka ẹ kú dànù jàmọ́ ẹ̀sìn wo ló tó bá yóò ti mọ ríṣẹ́ rẹ̀ pé ah alhamdulilah kò sí máa ṣe fẹ́ tó lé náà àlìjẹ́nà náà ló súnmọ́ kí kí owó padà já sí pẹ̀lú ta ah akọmọ nkí o àṣedáwà àṣegbà àfúnyàn ló ń jẹ àtọ́jú aláìní àṣàánú ọmọ òrukàn ah òun náà lọ́lọ́run fi hàn mí ọlọ́run ò ní kò àkọ́dí àmúdé díẹ̀ máa wò ó ọlọ́run ní ẹkú dání ó ṣe jẹ́ ọlọ́run ní ò fi tọ́lọ́ ò fọ́ àníyàn tọ́lọ́run ṣe fàjà alinahu abá àmọ̀fúra jẹ̀mọ́ ibẹ̀ ń wá kọjá pé ọlọ́run ẹ̀dá kan ẹ̀jẹ̀ yẹn náfìlà méjì kò sáàyè náfìlà méjì mọ́ ọlọ́run ẹ̀jẹ̀ ń ṣe dáadáa kan torí tiẹ̀ kò sáàyè yẹn mọ́ ẹ̀sìn tó ga jù nìyẹn àbámọ̀ tó ga jù nìyẹn ọlọ́run má ṣe ti wá bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ẹni tí ó ṣiṣẹ́ ó pọ̀ ṣùgbọ́n ẹni tọ́lọ́run ó gbà yóò kéré ọlọ́run ṣe ṣe ti wá nínú èyí tọ́lọ́run ó gbà ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá jó ní mímọ̀ gbogbo ẹni tó bá mọ nǹkan kan nídìí ẹ̀sìn yálà ó gbọ́nú wàásí ni tó yọ tó tún wá fẹ́ wí fẹ́ lò wá máa tún yẹ àníyàn rẹ wò owó lo níní tó fẹ́ ná sójú ọ̀nà ọlọ yẹ àníyàn rẹ wò ìmọ̀ lo níní tó fẹ́ lò sójú ọ̀nà ọlọ yẹ àníyàn rẹ wò ipò lo níní tó fẹ́ lò sójú ọ̀nà ọlọ yẹ àníyàn rẹ wò gbogbo nǹkan yẹn tán bá wí fún ni tẹ̀yìn bá gbọ́ ó gbọ́ fún rẹ bó o bá sì gbọ́ tó bá di dọ́gbìn dàlí kìyàmà oníkàlùkù padà ríbi tí ó jà sí ọlọ́run mẹ́jà kábàámà níjọ́ náà subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu